hadithi kan wà lórí ẹ̀ náà ni hadithi abdullah ibn amr ibn al-aas abu muhammad radiyallahu anhu. wọ́n ní wọ́n fún anábìyà sallallahu alaihi wasallam nírò nípa mi wípé mò ń sọ wípé. والله لأصومن النهار ولأقومن الليل ما عشت mo fọ lọ́wọ́ bá búra o bí gbogbo ọ̀sán ayé mi ẹni màá máa fi kọ́ ẹnu rọ́sẹ̀sì fọlọ́ gbogbo òru ayé mi ni màá sì fi máa dúró sọ kìyàmù lẹ́yìn lópin ìgbà tẹ́mi ọ̀bá tó ìbọ́ lára mi. فقال رسول الله صلى الله عليه وآله وسلم أنت الذي تقول ذلك النبي وصفهم ولو فقلت له قد قلته بأبي أنت وأمي يا رسول الله موادام في بين متصبري mo fi bàbá mo lè fi wọ́n tìrà padà fún wa nàbì sallallahu alaihi wa sallam. قال فإنك لا تستطيع فإنك لا تستطيع ذلك Ànábì wa ní ntọ́ fọlọ́n búra lé lórí o ní lè ṣe o fọ̀sọ́n wà pẹ̀rẹ̀ torí náà máa kẹ́nu ró kò sì máa sínú àmọ́ tó bá ti pọ́ máa sí lọ lọ́lọ́gbọ̀n gàdá ni kò ní rọrùn ẹ̀kọ́ pọ̀ nínú àdìsí yìí ká máa yan díẹ̀díẹ̀. ọkọ ni kí aṣíwájú rere ní ìgbà tí wọ́n bá gbé ìròyìn kan wá bá nípa ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó bá gbọ́ tó sì ṣe pé ń tọ́gbọ́ nípa ọmọlẹ́yìn rẹ̀ yìí yóò jẹ́ ń tó léwu fọ́mọlẹ́yìn tọ́mọlẹ́yìn bá gùn lé kò yẹ kí aṣíwájú ọgbọ́ ọkọ wa ṣe bí aláìgbọ́ ó yẹ kó pe ọmọlẹ́yìn yẹn kó fi ṣèwádìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nítorí kìí ṣe gbogbo ń tẹ́ máa sọ fún wa nípa ẹnìkan lórí bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọmọlàkejì wọn lórí ṣìírísì nǹkan tí máa mú wọn sọ wọn bẹ nínú ẹni tó ṣe pé òdodo ń torí ló ń sọ òdodo tó gbọ́ ló ń sọ. So wọ́n bẹ nínú ẹni tó ṣe pé rọ́ ló ń pa ẹni tó ṣẹlẹ̀ ní kọ́ ṣẹlẹ̀ wọ́n bẹ nínú ẹni tó ṣe pé ìfẹ́ ló mú sọ̀rọ̀ ó ń bẹ nínú ẹni tó ṣe pé ìlara ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ máa gbọ́ wọn ní wọ́n pé ká ṣèwádìí nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ẹlẹ́dàá sọ pé ya ayyuhal ladhina amanu in ja'akum fasiqun bi naba'in fatabayyanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ní ìgbà tí kò kí èèyàn tó bá gbọ́rọ̀ wá báyìí ẹsẹ̀ ìwádìí fínífíní kí àfi lè bá àmótọ́ yàtọ̀ sí rọ́ọ̀n tí wọ́n gbé wá báyìí. àǹtòsí ìbò kọ́wọ́mọ̀ ń bèjà hẹ́lẹ́tẹ́ni. ọ̀rọ̀ ọmọ jẹ tiẹ̀ irú ẹ̀ gbogbo gbàtẹ́ bá rí pọ́mọ ya yín ó ń rìn ní gbèrígbèrí ibi tí ó ti lè ṣèṣe ẹ má máa wò ó ràn kẹjọ jábẹ ọba jábẹ ọkọ ara yòókù lọ́gbọ́n ẹ má ṣe ẹ wọnà láti má mú já kòtò yẹn ni màá tí wọ́n pè wá ànábì ṣèwádìí lọ́dọ̀ rẹ̀ tí wọ́n lọ sọ báyìí báyìí báyìí sọ̀hábà náà torí pé àwọn sọ̀hábà ọlọ́run dá wọn dá wọ́n yẹ parọ́ àwọn sọ̀hábà bọ́rọ̀ bá ti ṣe rí náà máa ń sọ torí pé àwọn aláṣíwájú wa àwọn náà lẹni tó kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam láìsí mọ̀ pé là ànábì wa ẹni fọkàtà báwo wá lóòrùn kọ́ máa kéwòrì ní ìgbà tí olùkọ́ bá jẹ́ olódodo ẹni tó ṣe fọkàn tán ó dájú pé ọmọ ìkí rẹ̀ náà kọ olódodo ní ọjọ́ Abdullahi ibn Amr ọdẹ àwọn ibẹ̀ ni èmi mọ sọ bẹ́ẹ̀ ni so bàbá àti ìyá mi mo lè fi wọ́n ṣèrà padà fún ẹ ọjọ́ ọ̀rọ̀ táwọn sọ̀hábà máa ń sọ láti ṣàfihàn báwo làwọn ti ṣe nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ti máa pààlè jẹ́ olùgbàgbọ́ òdodo àti ẹ̀ lè jẹ́ mùsùlùmí tá a bá nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam táyọ̀ ọba ti ṣe nífẹ̀ẹ́ orí ara wa. àwọn wa tún máa ń sọ páwọn ṣe tán láti fi bàbá àti ìyá wọn ṣèrà padà fànàbí sallallahu alayhi wa sallam ẹni pé àwọn gbà kíkọ́ pa bàbá àti ìyá wọn kọ́ dá nàbí sí. tọ́ eléyìí ó ń túmọ̀ sí i ìfẹ́ gidi tí wọ́n ní sáà nàbì sallallahu alaihi wa sallam. anábì wa dá lọ wọn ní fa innaka la tastati'u dhalik ọ̀ nílé ṣe oní gbogbo ọ̀sán ló fi máa ṣe siyam gbogbo òru ni ló fi máa fi ṣe qiyam tàbí tó dẹ́ máa fi gbogbo ọ̀sán tó bá fi ṣe siyam ipò tá a bá lónìí lábàá lọ́la ipò tá a bá lọ́la lábàá lọ́tún la kò ní jẹun tó bá sì di ní òru ńkọ kòtà bá lóru yìí lábàá lóru ọ̀la lórí ìdíwọ́ náà nà ilẹ̀ bá ti súkà ìṣú báyìí sọ̀lá ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ lẹ́yìn sọ̀lá ti làṣà tó bá ti padà délé báyìí sọ̀lá ti bẹ̀rẹ̀ yọ ma wá ba lọ́lọ́gbọ́n gada títí tí ó fi di kó àlùfáàjàrí yọ ìjọ mélòó la fẹ́ ṣe dà tí gbogbo ó fi di ní tó sú wa táàfin ní lè ṣe kankan máa ìdí ìnà tó fi jẹ́ pé tí àṣejù bá ti wọ náà rè yàn ìtayẹ ẹnu àlà tó bá ti wọ náà rè yàn ẹ rí i pé tó bá pé nídìí ẹ̀sìn ni yọ padà pẹ̀sìn yẹn náà tì mí ẹ̀sìn yọ padà borí ẹ̀ ẹ̀sìn ti ń bẹ kí tó bì wọ̀ àṣejù jẹ ní olè ọkọ̀ ń di ẹ̀sìn ò sì yé kò ní yé jẹ́sìn torí pé wọ́n bá fi lẹ̀ kò dín kankan kù lára ẹ̀sìn wọn ló ṣe rẹ̀ tọ́ ṣùgbọ́n tọ̀sùn wọ́fẹ̀ nítorí kọ́ ọmọ ẹ̀sìn ni tó bá ti sùyàm kò sínú ṣe sùyàm lónìí kò tún sínú ń jọ mi ilé ìtumọ̀ sí pa síwájú rere yóò máa gbà wà burúkú lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn yóò máa fi dáadáa lé wọn lọ́wọ́ kò ní dágun lásán ọmọlẹ́yìn ọmọ ẹ̀ta ràn sọ̀rọ̀. onótò wa máa sọ wọn ló kọ ọ̀daràn pépé àgbákò nìyẹn ọ àdánù nìyẹn òfò nìyẹn nígbà tó bá ti fọmọ lẹ́yìn ilẹ̀ táwọn tó wá yà dánù tó bá yà àgbákò tí wọ́n yóò fò máa ka òfò àti àdánù àti àgbákò wọn ọmọlẹ́yìn tẹ a'udhu billah ìyẹn máa ń tún ọmọlẹ́yìn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí iná lọ́mọ wọn jẹ́ ọmọ tó ti fẹ́ yà pàlè ọmọ wọn ti fẹ́ ya ọmọkọ́mọ ti fẹ́ ya garawa ẹ̀rí kí wọ́n mú tọ olùmọ̀ nípa ẹ̀sìn Islam lọ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀yọ́ ọmọ wa gbọ́dọ̀ yìí ṣùgbọ́n ọmọ yìí gbọ́rọ̀ ọmọ yìí gbọ́rọ̀ ibi abáni kò gbé kéé gbé bẹ́ẹ̀ bí a bá ní kó gbé kéèké bẹ ọmọ abu nílédè kúkúrú àwọn afẹ́ ti sọ̀dọ̀ ẹ̀ ẹ̀yin náà má kùnú kí ló dé tó ẹ̀ ti ń gbọ́rọ̀ nù ọmọ ẹ̀yìn ẹ̀ mú wa ilé tí ó gbọ́rọ̀ lẹ̀ ń mú bọ̀ àwọn gẹ́gẹ́ bíi dání àlégbògi tàbí tí ọmọ rọ̀ tó ọmọ tí bá ń gbọ́rọ̀ ni ẹ̀ mú wa lè tó náà ọmọ burúkú kan.

tí o ti yẹn máa máa mú gbó kó lórí rẹ ti fẹ́ pé kò ní pé torí ẹ̀ tí ọba wa wà lọ́dọ̀ olùkọ́ rẹ̀ tó ń gbé bẹ̀ ẹ rí i pé tí wọ́n bá padà múròyìn lọ bá dáàdì rẹ̀ tó bá sọ pé ah ọmọ hùwà báyìí báyìí báyìí báyìí tí olùkọ́ òsìfẹ́jọ́ rẹ̀ sùn rí yóò mọ̀ ìyá wọn lẹ́nu pé ah níbi tó ń tún gbé wọn náà mo tún ti ń hùwà burúkú yìí. torí pé àwọn máa wò pé bàbá yẹn kò ní rí ọ lórí ìbàjẹ́ kọ́ dákẹ́ kò ní rí ọkọ máa ń ṣe tí ọ̀dà kọ́ dàgùn láti ọ so bẹ́ẹ̀ ló yẹ ká síwájú ọwọ́ àjàmọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́dọ̀ wa yàtọ̀ sípò wa kọ́ kí ó lásán ó tún kọ́ ọgbọ́n yàtọ̀ sípò wa kọ́ kí ó lásán wàá tún kọ́ bòlì yẹn máa ṣe sílé ayé a sì lè máa wọ ọ̀ràn láíláí a lè máa wọ ọ̀ràn láíláí kọ́ máa hùwà kú ká máa wá kádìjà tó o bá jẹgba wọ́n di ọ̀rọ̀ tó ṣe pé à ó tó wú odidi jẹ́ríkò torí pé ọ̀rọ̀ lọ́mọlétí jẹ torí kí ó kése torí bá méjì kọ́ torí kó lè bá a di kó wọn náà wúlò fúnra rẹ̀ ni ṣùgbọ́n mo tí wọ́n máa ń dàgùn láti sáńkàdì dá lórí yóò padà di nǹkan àbámà kọ́nà àwọn ọmọ sọ pé ọ̀dọ̀ rẹ̀ mọ̀ ló gbérí ìwọ́n náà tún dínà rẹ̀. tó ń torí ẹ àmánà ni gbogbo ẹni tí wọn ti ń gbọ́dọ̀ ẹnìkan àmánà ni ẹ má dàgùn ẹ má pè lọ́mọ ọlọ́mọ torí ẹ̀yin ọmọ aláàánú lọlọ ọmọ tẹ̀yin wò lónìí tẹ wò pé ẹ kéènì kéènì ó lè jẹ pé ọwọ́ rẹ̀ làwọn ọmọ yín mi gan ti rọnà lọ torí bá ti tètú lé ayé bí wọn máa rántí pé àbábá yín dáadáa sí mi wọn á ń dùn mí dáadáa lónìí tẹ ẹrí tèmi náà ẹ tí ì àánú ọlọ́run lẹ́yìn náà bàbá yín fi ti sábàbí kí n gbọ́dọ̀ wọn tọ́lọ̀ fi ti kí n wọn ni lónìí máa àwọn ọmọ náà bá ti wá bá dàgùn láti ń kò tọ́ gbogbo náà torí tí lọ àbí lọ ọgbọ́n bọ̀ pìtàkìtì ni bàbá tó ń gbọ́dọ̀ rẹ̀ tó tún kò tó ń sè nípa ń wòran torí ẹ tẹ́ ẹ bá ti nílé tuntun ọmọ ọlọ́mọ ṣe ẹ má gbà sọ́dọ̀ ẹ má gbà sọ́dọ̀ ọmọ tí ó gbé kunlé mú tẹ́ sọ pé kò sí nǹkan kan ọmọ ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Cambodia àbí ẹ̀rí nǹkan mẹ́wọ̀n ọmọ tí ó fa kẹlẹ̀bẹ̀ sáyà tẹ́ a sọ pé kò burú wọn máa fi ṣe fáàrí ní Thailand ọlọ́mọdé ẹ kọ́ ọmọ ọlọ́mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì kọ́ ọmọ yín bẹ́ẹ̀ lànàbì ṣe jẹ́ ti gbogbo àlọ́mọ yìí sallallahu alaihi wa sallam ẹnì kan ò lè má sa ẹ̀dá kánàbì ọmọ àwòrán torí àwọn sọ pé la yaskutu an-nabiyyu sallallahu alaihi wa alihi wa sallam ala al-batil ànàbì ẹ̀dá kẹtẹ́ yẹn bá ń hùwà bàjẹ́ yọ sọ náà tọ́ ànàbì ni fáńsẹ̀ sùyà wọnàm wọkùn tí máa sùn kó tó máa ti kìyàm lè sùn kó ti kìyàm sùn kó jí kó ti sọlá sùn kó jí kó ti sọlá ìwà ti kọ́ wa pé tí n bá ti lè padà lé lẹ́yìn sọlá tó lè ṣá ni títí tá àlùfáàjà rí èèyàn gbàtà bá ní jojoojúmọ́ láti máa kẹnu ró bọ́ bá yá àní àmà tí mo gbádùn lónìí wọn náà máa kíyèsí ara rẹ dáadáa yẹtù kí rọmọdán ló dé tọ́lọ́mọ bá fi ń rọrùn fún wa kò sí rọmọdán kò sí kan tó bá ti wá jẹun láàárọ̀ ó tún di lọ́la àárọ̀ àárọ̀ nìkan lọ́ọ́ máa jẹun kódà bó jẹ́ pé àdéhùn mẹ́ta ló ń jẹ sínú rẹ̀ fẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run àìjẹ lọ́sàn-án àìjẹ lálẹ́ yóò padà hàn nínú àlàáfíà rẹ̀ nítorí pé bọ́lá ń ṣe dánmọ̀ èèyàn ó níwọ̀n bàbá ti lè fara da ibi máa ok tó bá dé pé gbogbo ojoojúmọ́ suyam suyam suyam suyam ẹ̀ ń jò lọ́mọdé kékeré fi darúgbó táwọn àwò pé ah, afọkùnrin ti gbó tó báyìí níjọ́ lè yẹn rìn lọ sátẹ́kùn tí yẹn ṣubú yọ padà ṣẹlẹ̀ nítorí pé okun tí ara ní táàbí lè ń jókòó sátẹ́kùn tì wá okun tí ara ní táàbí lè ń rìn tá a ṣubú ẹ rí i pé kò sí náà ni okun yẹn padà kú ọ̀ ń jẹun lójoojúmọ́ síbẹ̀síbẹ̀ bóun ló ti lè rìn sórí ilé òní mi báwo wá ní sí ìbàjẹ́ òsítà bí ṣùgbọ́n kéde kó rí omi lásán yóò jábọ̀ ni sọ ẹni tó bá sì sẹ̀mí lálàáfíà tẹ́mi rẹ̀ bá kù níwọ̀nba olólèsí náà ń pẹ́ èwo ni kí wọ́n pé adáwọlé lónìí àtẹ̀pin atẹkùn atẹ látẹjà bá a fẹ́ kú lónìí náà ni òní náà la fẹ́ sí náà máa fẹ́ kú lónìí. torí ẹ̀ lànà ìṣòro náà àìsílà sọ pé ń tó lóore jù nínú àlùmọ̀ òun ó lẹ́ni tẹ́mi rẹ̀ fún un tó sì dáa jù níṣẹ́ tẹ́mi rẹ̀ ó kú kíṣẹ́ rẹ̀ ó dáa jù wọ́n lọ dáa jù náà àlùmọ̀ mi nígbà tí tẹ́mi ó bẹ́ẹ̀ yóò sì máa ṣàdúrà Yorùbá lẹ́bù ọlọ́njà àríyìn pẹ́ ọlọ́njà àríyìn pẹ́ ẹ̀rí pẹ́ ẹ̀yin náà lẹ́ni bàbá kàní ẹ̀mí rẹ̀ kàn gùn ní ọ́fíìsì kàní tòdí kò fẹ́ sọ kíkẹ́ mi yóò kùn lórí dáadáa tẹ́lẹ̀ báyìí wa ajá yìí pé ànábì ń kọ́ alẹ́ kọ́ nù àwa náà àwa náà dúró àwọn ọ̀dọ́ àwọn lẹ́jẹ̀ wọn máa gbóná burúkú àwọn lẹ́jẹ̀ wọn máa gbóná burúkú garagara máa pọ̀ fáwọn garagara máa pọ̀ fún wa ajaja ìtọ́lọ́mbà sẹ̀sẹ̀ sànú ìgbé mójú tẹ́sìn tó ti ń ṣe jágbàjàgbà tẹ́lẹ̀ ọwọ́ àdìpọ́ ló ń sànù rẹ̀ mójú tẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọ́n ìtẹ̀jẹ́jẹ́ gàràngàrà yóò ti pọ̀ yóò wá ẹpin débi pé kò ní pẹ́ kò ní jìnnà ẹ̀ tún padà rí kó ọ̀tà pẹ̀sìn ó tún lòdì sẹ́sìn gbogbo nǹkan fẹ́ kéèyàn ọmọ gbé níwọ̀ntúnwọ̀nsì táṣe ju bá ti lè wọnú kankan yóò bàjẹ́ náà láti ṣèjú bá ti wọnú kankan yọ gbàdẹ wọn náà wo gbẹgbẹ tí ń hún ọ nígbà tẹgbẹ yẹn ń hún ọ tó sọ̀rọ̀ amọwọ rẹ tó mí kanáà rẹ tó rọra ń họ díẹ̀ díẹ̀ sọ kébí tí ń hún ọ tí ń dùn ọ ní bó ń ṣe ń fi kanáà rẹ họ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọọ máa mú dùn mọ tó o bá ń họ tó bó ń ṣe ń họ ọhún yóò máa dàbí ìgbà tó ń tún fọwọ́ rinra rẹ láàánú tọba wa ń họ tayọ bó ń ṣe ń họ tó fi ń dùn mọ́ yìí ọ̀họ́ la họ bó ó tún padà di pé jẹ́jẹ́jẹ́jẹ́ nìkan hun mi o èmi náà ni mo fi kánná bò ó tó bẹ́ẹ̀ là ṣe jù rí dàmà bẹ́ẹ̀ là ṣe jù rí ẹni títí ń sin lọ títí ń bẹ́ sin lọ dáadáa tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti ń ṣe déédéé tó bá ti lè fàṣẹ jù kún báwọn ni là ń pè ní àhọ́bó ó ti hàn ó ti gbónù ìtumọ̀ dábì pé ní alágẹ̀kẹ̀ egun ó gé ẹran títí ó tó gé dórí egun àtẹjú ti wọ ọbẹ aláṣẹríkà alárẹkùndà ló gbé ẹsáfù kan náà nígbà tá a ṣe jù bá ti pọ̀ jù ìyẹn máa padà pa nǹkan tì náà ẹni sálà ti máa rí láàrin àwọn ẹlẹgbẹ́ yín náà ẹlòmíín ní sìn kankan tẹ́lẹ̀ bóyá wọ àtiwọ àtiwọ náà lọ́lọ́run fi ṣe sábà fi tẹ̀ fi pé wádìí ẹ̀sìn àti òun wádìí díẹ̀ ẹ̀sìn tọ́ gbogbo ìwádìí pé swiiti tiẹ̀ ọ̀la tani swiiti tata atati swiiti rẹ̀ ní okókó ọba olùkíkọ̀ gbádùn mọ́ ọ̀padà pẹ̀sìn tì ní àṣejù ọ̀tá ṣèjì bá ti pọ̀ wọ́n á sọ pé láti ẹwọ ẹwọ ẹwọ níìsín wọ́n á parí sọ láti lè ṣá kápá parí sọ láti lè ṣá ní aago mẹ́ta kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbókò gún ìṣẹ́jú wọ́n á wọlé kásápọ̀ pé ẹ̀wọ̀n aago mẹ́sàn náà lọ wọlé láti aago mẹ́sàn títí di aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́wàá ìyá àmúlẹ̀ wákàtí mélòó abẹ́rẹ́ nǹkan mẹ́ mẹ́sàn-án sí mẹ́wàá ẹ́ mọ́kànlá méjìlá aago kan aago méjì aago mẹ́ta aago mẹ́rin aago márùn wákàtí mẹ́jọ ẹ̀fọ́ àpèkọ́ wákàtí mẹ́sàn-án la ilaha illallah ṣé ó lè fi kìyàmù lè lọ́la gbogbo ẹ̀yẹ ni ó sọ fún ọ tó ń bá ń ṣiṣẹ́ gan-an ó sùn dáwò lọ́fíìsì. eléyìí túmọ̀ sí pé aṣẹ́jú kìí dín kéèyàn lè sin náà débi kan. lẹ́yìn náà ìwọ́n tó fẹ́ fi wákàtí mẹ́jọ mẹ́sàn-án tó fẹ́ fi ṣe kìyàmù lẹ̀ ṣé kí wọ́n jọra wọn mọ́ ìbẹ̀rẹ̀ náà nìyẹn máa ń lágbára ìbá fi lè ṣe rákà méjì méjì méjì méjì méjì lọ́wọ́ àfi ṣètò ẹ̀mẹ́ta tó bá ṣe ń pẹ́ dáadáa kíkọ́ ọmọ ké júzù mẹ́ta mẹ́ta ní dúró kọ̀ọ̀kan àbẹ́rẹ́ nǹkan mẹ́ júzù mẹ́ta júzù mẹ́ta júzù mẹ́ta lọ́nà mẹ́ta torí mélòó júzù mẹ́sàn-án ọ̀nà mẹ́ta àwọn rákà mẹ́ta nù rákà mẹ́ta sálámà kan nù òkú sálámà kan òtútù kan kù ìbá júzù mẹ́ta mẹ́ta lọ́nà mẹ́rin ó di mélòó ó di méjìlá ọlọ́ sálámà méjì òtún wá wò pé á ah, òtúkù sálámà mélòó òkú sálámà mẹ́ta ọlọ́ ọgbà kódà òun fúnra ara rẹ̀ ó lè máa bá lọ́kọ́ bá débi kan kó pò sí. <laughs> tárágbọ̀n rẹ̀ ṣe. bẹ́ẹ̀ ni àṣejù yìí máa tún padà sọ̀yàn dẹni tuntun á dọ̀tẹ́sì yóò dọ̀tẹ́sì pátákó rongodo torí ẹ aleikum min al-amali ma tutiqun bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ìtagbára yín bá ká nù sẹ́ni ẹ̀ máa ṣe o ìtagbára yín bá ká pàápàá àwọn tó jẹ́ náà wàá fèrè kí sọ̀rọ̀ ẹ̀yìn tágbára rẹ bá ká èyí tó sì pé ọ onínáfìlà tá a ṣe tí ò ní já tá a ní tá a ní yé máa ṣe títí tá a fi kúrò láyé tó máa kójọ tó máa kójọ tó máa kójọ lágbẹ́rọ́kà méjì méjì méjì méjì méjì ni wọ́n ń ṣe lóru oṣù yé ṣe tó fi kú àti bàbá tó ṣẹgbẹ̀rún lóru kan tí ò tún padà rẹ̀ mọ̀ nítorí ló fi lé mú à díẹ̀ díẹ̀ náà ni díẹ̀ díẹ̀ náà ni sára bá five hundred days ó ti lé mú five hundred days tómi bá tún dé o tún ti tayọ tiẹ̀ dọ́gbọ̀n ní owó sì lè padà abẹ́ mọ́. torí rẹ̀ kó kéré kọ́ ló burú bíi kámẹ́sì rárá lópin ìgbà tó bá kún un ṣe kò sí bó ṣe kéré tó yọ padà pọ̀ náà ni kó sì pọ̀pọ̀ lọ́jà bíi kámẹ́lì tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ tẹ̀rọ pọ̀ lóòótọ́ àmọ́ tó lè ṣe ń dọ́kẹ́tì ìjọ kẹta ń kọ́ yóò ní ẹmọ kan sọ̀rọ̀ náà fìlà táwọn ọ̀rẹ́ bá jókòó tí wọ́n bá ń jíròrò láàrin ara a ó yẹ ká máa ṣe kìyàmù lẹ yóò dìde kú láàrin wọn ni tọ́kàn rẹ̀ ọkùnrin bàjẹ́ pé kìyàmù lẹ kìyàmù lẹ <laughs> torí kó ti kú bára tiẹ̀ tọ́ bẹ́ẹ̀ lànà bí sọ fún un wọ́n wá sọ fún yín pé sórí ti sùyàmù yẹn wọ́n sún mi lẹ ṣẹ́hìrì tẹ̀lẹ́tẹ̀tẹ̀ ẹ̀yàn ìjọ mẹ́ta ni kọ́ ọ فإن الحسنة بعشر أمثالها تلقوا قدادا كتابات ìlọ́po mẹ́wàá rẹ̀ lọ́lọ́run fi san wa lẹ́sìn tába ṣe ṣìyàmù mẹ́ta lóṣù tába fún wa ńlọ́po mẹ́wàá rẹ̀ ó di mélòó ọ̀dọ́gbọ̀n. gbogbo otu ló fi ṣe kí ni ló fi ṣe ṣìyàmù ọ̀nà tẹ́ yálé yàn gbà àbúrò ọlọ́gbọ̀n ọ̀nà tó kù rẹ́rẹ́rẹ́ tó tún dá méje àlàáfíà rẹ̀ tọ́ wọ́dálíkà mẹ́tìlú sùyàmì dẹ́họ̀r tó bá fi lè ṣe sùyàmù jọ mẹ́ta mẹ́ta lóṣù kọ̀ọ̀kan yóò dàbí ìgbà tí gbogbo ọjọ́ ayé rẹ̀ ló ti ṣe sùyàmù bẹ́ẹ̀ kóòtù fẹ́ ẹni òpéèkó ọ̀fọ̀gọ́lẹ́mí dálì ọ̀rọ̀ pé kí n máa ṣe sùyàmù ọjọ́ mẹ́ta àwọn ó kéré sí nọ́mbà mi fẹ̀rẹ̀ kọ́ dọ̀ agbára ń bẹ̀. náà anábì ọba ajá ń pátá anábì tó bá jẹ́ bẹ́ẹ̀ fọ̀sùn mi yẹ̀wò máa ní wọ́n kéré yẹ̀wò máa yìí. adékun tó bá jẹ́ bẹ́ẹ̀ máa fọjọ́ kankan nuru máa fọjọ́ méjì ṣàìkẹ́ nuru. ẹ jẹ́ kí one and three ọjọ́ kan lọ́mọ múnujọ́ mẹ́ta mẹ́ta ẹ̀ríkà náà bí n fi àlàáfíà fún wa. tán kóòtù mo tún dáhùn ẹ má bínú o fẹ́ ìní ọtí kó afdal min dhalik àní mo tún lágbára jù bá ń lọ. ààrẹ mi ni èmi ni ọ̀dọ́ ni mí ìtàn mi ń gbé pépé kò ọ̀hún anabi sallallahu alaihi tọ̀tún mi ò máa وأفطر يوما فذلك صيام داود صلى الله عليه وآله وسلم وهو أعدل الصيام طبعا جبال هذا كان رندقا yàtọ̀ síjọ́ kejì eléyìí ni ìkẹnu rọ́sẹ̀sìn ti anabi dawud ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́ kò máa bá a ó ń sin ní àṣeyàmù tó dúró dọ́gba jù ọjọ́ kan sọ́jọ́ kan ọjọ́ kan sọ́jọ́ kan tó nínú riwaya kan anabi ni huwa afdalu siyam ọlọlọlá dunu gbogbo siyam fakult mọtúdàm fẹyìn ni o tẹ kó afdalu min dalik àni mọtún lágbára ju báà ń lọ rí àná ẹ lè yà lágbára o yẹn ni pé ọfẹ fi gáàpù kankan lẹ lẹtẹ dìde gbogbo ojoojúmọ́ ni. فقال رسول الله صلى الله عليه وسلم لا أفضل من ذلك sori ko di ọyọ kò sí ètò ọlọ́lá ju eléyìí lọ bẹ́ẹ̀ wọ́n tẹ bíréèkì ẹ mọ lágbára jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ àmọ́ fi wákàtí kọ̀ọ̀kan ṣe sùn yá. ó ti tó báyẹn wàá fọjọ́ kan wàá fọjọ́ kan lẹ̀ kò sí sùn yá mọ̀tọ́ lọ bẹ́ẹ̀ lọ yẹ káwọn olùmọ̀ jẹ́ o kì í ṣe kẹ́ ẹ máa ta àwọn èèyàn o tó bá jẹ́ pé àyè ti ń bẹ láti tún ṣe báyìí àyè tún bẹ láti tún ṣe báyìí àyè tún bẹ láti tún ṣe ẹ mà ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn títí tọba wa pé ewégbé tí ẹ wíwọn alágbára mi kájú bẹ́ẹ̀ lọ àṣírí kànú ẹ tẹ bírèkì rẹ̀ fún lẹ́yìn ilé àbùkù lóko mo rò pé ọ̀rọ̀ mi yọ lẹ́yìn ìta sọ ìdílọ́kàn àbùkù bí ká sọ fẹ́ pé ẹ ó ní ìyàwó òun sọ gbogbo gbàtúrà ń sin kóòsù obìnrin máa mọ òun òun sì máa tó máa ṣe kí ló máa ṣe kó ló ti fẹ́ ṣe kò sí wàhálà fẹ́yàwó nàmbà tù. ó ní ọ̀dájú pé obìnrin méjì gan ràn mí o wọn náà mẹ́ta a mo lágbára ju mẹ́ta lọ fẹ́ mẹ́rin mi ò rò pé mẹ́rin gan máa tó mi o wọ́n sì àbùkù kan. <laughs> kò sáyé pé ẹ àwọn àti ti jẹ́ wọ pẹ̀lú olè fẹ́ kàrún olè fẹ́ kékin ọ̀tẹ́ láì ra tẹ̀fitẹ́. sọ eléyìí túmọ̀ sí pé ìgbà tí o bá ti sáyé mọ́ kò sáyé mọ́ náà ni. nítorí pé bẹ́ẹ̀ bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà kún àwọn ẹni tí ń ṣèrànlọ́wọ́ tẹ̀sìn fi ń bàjẹ́. wọn ò lè sojú abẹ́ǹkù iná ìní ẹ ti máa ń ṣe irọ́ lọ́sọ̀ọ́ fọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń sèse lọ́lọ́sàn fún yẹn àwọn ọmọ wa sọ pé ah, àmọ́ nítorí àwọn olùmọ̀ láàrin wa sọ fún wa náà là ń sè àbí bẹ́ẹ̀ sọ fún wa pé kò burú wọ́n bá kẹ́ ẹ sọ pé burú ah, ah, kílá pé kíní kọ̀dá kọ̀dá náà ni àmọ́ gbàtẹ́ pé torí kò burú náà ni gbàtí òtítí burú kò burú àjọ pàdé wájú ọlọ́ọ̀nà ìdènà jáde rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn lókọ lókè wọ́n èsì náà nítorí pé àwọn ẹni tí máa súnmọ́ àwọn èso tọ̀ fún wọn èso tọ̀ fún wọn wọn máa káàdì jẹ àwọn lórí ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà á ní pípọ́n ló ń pọ́n ìyẹn ń ṣèbàjẹ́ á tún máa ṣe lọ́sọ̀fọ̀ ìyẹn sí lọ́n ẹ máa sọ pé àbí kí n kọ́ ẹ̀ní díyà ẹ̀gbọ́n kan garanti wò lẹ́nu ìyẹn sọ pé wàá bọ̀ so igi ìyàwó kẹẹ̀ẹ́dógún nìyẹn láago mẹ́jọ ní káwá ni àbí káwá láago mẹ́sàn-án aago méje ni a a ẹgbẹ́rọ̀ tala ni ká kọ̀rọ̀ kára rẹ̀ ọ́ balẹ̀ ok tó bá jẹ́ pé irú ẹni tí ń ṣe bàjẹ́ o ọba jẹ́ nìkan tó ti ṣe dáadáa kan sí ọ rí lẹ́rù wa ń bọ̀ tó tó bá ṣe òdodo fún un ó lè fẹ́ bínú gba dáadáa tó ti ṣe fún ọyàn gẹ́gẹ́ bí ẹgbẹ́ ọ̀pọ̀ kalẹ̀ yóò tún lọ gé ìpọ́ rẹ̀ ó lè sùn kalẹ̀ kó tún lọ máa lábẹ́ rẹ̀ wọ́n tún àwọn òkú tó bá ní kó sòótọ́ fún mọ́tò tọrọ àfọ ó lè kó òògùn ọmọ ìbí òye wa ilé tún kọ́ fún ẹ ó lè kókó jáde ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so oyè tó fi ọ jẹ ó lè kó ń ọ lóye wọ́n sòótọ́ fún ọwọ amukọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ ó mú kọ́kọ́rọ́ lé lọ́wọ́ tó bá ti tán á sọ pé kọ́kọ́rọ́ lé yín ni o kọkọrọ mọ́tò yín ni o tó bá sì fi ọjọ́ yìí kan bí yorùbá lẹ́bù ní ìsìn ọ̀rọ̀ abọ́ lẹ́kẹ̀ẹ́ lẹ̀ lẹ́kẹ̀ẹ́ yín ni o tó bá jẹ́ jẹ́ pé lè máa mú ló fi ọjọ́ kí ló ṣe pàtó láwa ni yín ni o à kí ló dé kí ló torí rí nǹkan mi tó lè pẹ́ fi bá mi wí ju pé oyè tẹ́lẹ̀ fún mi ẹ̀bùn tẹ́lẹ̀ fún mi ẹ̀fún mi ó ní wọ́n sì ní ìfẹ́ ọ̀sàgbà àmùgbọ̀n àmọ́ báwa ti torí kíní àwọn jẹ̀kúrẹ́ di ayé ìyá àníṣòótọ́ ọlọ́mọdé ẹ̀rí kó náà sọ pé mọ́lẹ́kẹ̀ kóláwa ni ẹ̀ mú kọ́kọ́rọ́ ẹ̀ ọ̀ọ́ sọ̀rọ̀ pọ̀ wá sòótọ́ fún mi tọ́ba tún rí mi lọ́lọ́ wá sọ sẹ́ẹ̀rì pé báwùjọ sì máa yí padà ṣèwọ́n ni rọ́ńdẹ́rù bá ní òjò olóṣòdodo ìdínú táwùjọ fi bàjẹ́ olówó lásán torí kọ́kàn bu ọ ní kóńgò ráìsì méjì rè àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ yóò tún máa ṣèbàjẹ́ yóò tún máa pé à òun ò lè má ṣe tì náà tó ẹ̀yẹ olówó ọlọ́run àjàgà ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́yìn ẹ́ kí ni àjàgà ọlọ́run gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́yìn pé ṣé kí ni bolo ti gbà ọlọ́run mẹ́jọ náà ti sùn kí wọ́n fẹ́ wọ náà rọrùn tó ẹ rí i pé ìbàjẹ́ ń kúnu láti sọ òdodo ìbàjẹ́ pọ̀ nínú gbèsè ayé àwọn tí ẹni kò sọ kéde tí ẹni kò mú àwọn èèyàn sí ń tàn sọ ṣùgbọ́n ẹlòmíì ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ kò gbọ́ lọ́fà níbi ń ṣe ń tẹ̀sí tó bá gbọ́ pé kò dáa ọ̀pọ̀lọpọ̀ ṣe tán láti pàtì torí ẹ̀ nígbà tí wọ́n bá débi pé kó ẹnu oró lọ́jọ́ kan kọ́ dọ́jọ́ kan sí i tí sàábì tún ra tó tún ní dáadáa ni mo lágbára jù bẹ́ẹ̀ lọ. anamílẹ́yìn ah! eléyìí o kò sísun yá àmùkọ́tọ́ lọ́lájú eléyìí lọ àti kàbùkù ló kù báyìí. tọ́ wàkúntù wọlé ẹnìkúnà. اوكي صحابي وانا سوقي ولا ان اكون قبلت الثلاثه الايام التي قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب إلي من أهلي ومالي ó ní ọ̀pọ̀ dà wàá hàn sí mi pé tí màkì ń gbọ́ ọjọ́ mẹ́ta tánàbì ti wí. gbígbà rẹ̀ kò bá jẹ́ pé ó wù mí ju ìyàwó àti dúkìá mi lọ. ìyẹn ní lẹ́yìn ìgbà tó dán èyí tí ń wípé agbára mi agbára mi agbára mi abẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣé egun ti pọ́ rẹ̀ tẹ́wọ̀n kégun gbogbo egun ẹ ti ṣe gàǹgàǹgàǹgàǹ lọ́padà di bisikíìtì. ẹ̀rí kọ́ ọmọ kékeré kan bá tẹ bisikíìtì kí ló ṣe yóò tùkà ní kí ẹ otu pé ọ̀fọ̀ lásán yóò tùkà eegun tiẹ̀ náà ń padà bọ̀ àdì bisikíìtì ẹ̀dọ́rọ̀ arúgbó lónìí ti fi rẹ́ ní eegun tiẹ̀ náà ń sọ́kọ́ sábà ti pọ́n kékeré níjọ́ di bisikíìtì ń bọ̀ ọ̀rọ̀ gbogbo eyín rẹ̀ ti ká ọba yẹ àbá tí gbogbo eyín rẹ̀ ti di ká fún tiẹ̀ náà ń bọ̀ tiẹ̀ nígbà tí àsìkò kan bá tó nìsín ọ̀pọ̀lọpọ̀ ń tó lè ṣe ó rí kó lè ṣe má wọn náà máa gbé hmm, ìgbàláyé tẹ́lẹ̀ láti takí sójà ọgbà mi ṣẹ́jú méjì láti nísìn ogún wákàtí onídé onídé takí wọn máa tẹyọ tẹyọ gbogbo yẹn náà máa bọ ọlọ́mọ ẹ̀gbọ́n náà bàbá ẹ̀gbọ́n náà bàbá <laughs> wọn máa wúra ẹ̀kẹta di bàbá èmi náà ti di bàbá mi bá <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ torí ẹ̀ ó ní kí n ti mà bẹ́ẹ̀ ni náà ló ti jẹ́ pípọ́ ọlọ́run ti ti gbọ́rọ̀ lónìí àṣejù tó ń ṣe kò pé ọ agbèrè tó ń bá ka ọ kò gbé ọ àti eréka kò níbi tí ó gbé ọ dé ẹ̀hẹ́n ó gbó nǹkan ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀rí pé ọjọ́ mẹ́ta tó ń wí fún bí ìgbà gbogbo ọjọ́ ayé ní ti ṣe sùn yá mi ọmọ gbalada òun lè sọ pé no torí pé ní tí máa ṣe aláṣejù ni pé ọmọ wò pé èyí tẹ̀yìn sọ pé èèyàn gbà ládàá bíi bí ẹni tó ṣe pé mm, bí ẹni pé kọ́ ló ń fẹ́ ògidì ló ń fẹ́. òun fẹ́ ṣe gan-an ni pé wọ́n gba alága kìí ṣe bí ẹni pé. ṣé ànábì sọ́lọ̀ wọn afẹ́sẹ̀ rán sallallahu alaihi wasallam làwọn ọmọ wa kọ́ òun ṣètò dájú fún wa àwọn wa láwọn alágbọ́n jù nínú ìwáyà mi anabi sallallahu alayhi wa sallam oní alam ukhbaru annaka tasumu an-nahara wa taqumu al-layl jẹ́wọ́ kan ni wọ́n sọ fún mi pé àwọn máa fi gbogbo ọ̀sán ti sùyàm ó sì máa fi gbogbo òru ṣe qiyam qultu bala mo ní bẹ́ẹ̀ ni èmi náà ni ya rasulullah ilé anabi sallallahu alayhi wa sallam wọ́n tó fà anabi lọ gbọ́dọ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ sún wà á máa ṣe sùyàm kó o sì máa sínú. wà ná wà máa sùn sì máa jí láti ṣe kìyàmù torí ara rẹ ó níwọ̀ lórí rẹ ara kẹrí ó níwọ̀ lórí wa ẹ gbọ́dọ̀ àlàáfíà yín lò ẹ ara yín lò torí ẹ̀yin náà lẹ́ padà kábàámọ̀ ẹ̀yin náà lẹ́ padà náà ti fi ìsáná nínú gbèsè ayé wa lónìí nínú ọ̀nà táyà fi ń wówó ní bọ́ọ̀lù ẹ̀ríkì bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń gbá bọ́ọ̀lù tó bá fi sórí bẹ́ǹtì máa retí ó ti ṣe ká lù ọ́ ó ti ṣe ká má lù ọ́ ẹ̀ sì fi kọ́kọ́rọ́ nù onáwó àjòkò yóò máa wòran wọ́n tó pé òun wọ́n tó pé òun wọ́n ní àwọn rìsáàbù lẹ́yìn bíi táyà so ètí wọn bá wá ń lò láti bẹ̀rẹ̀ first half wọ́n tún lò second half kó nínú ló ti máa dùn tó yóò máa dùn ní kí ah òun òun rí torí ní tìmọ̀ àwọn wọn ò fún sí reserve ṣé ká sáré ninety minutes ṣé ré ni jẹ̀mọ́ ṣé ìfọlọ́ lọ bí ọ èyí sì pé sọfà amárúwà tó ní ládàá bọ́ọ̀lù bọ́ọ̀lù yẹyẹ lásán lọ́wọ́ a máa sáré tẹ̀lé ah, ọlọ́lọ́ mọ bí ẹni ẹni tó dá bọ́ọ̀lù lẹ̀ gan-an bí sèǹtánì ti kó sí lórí àwọn nípa àbẹ́ẹ̀rí bọ́ọ̀lù rí a ah, wọ́n wá fẹ́ látẹ́kù wọ́n á rí rondo báyìí ẹ àbí bí wọ́tàmílọ̀ àkàràmà kò mọ̀ wá gbogbo àwọn géńdé ọmọ wa sá tẹ̀lé wọ́n máa lé káfẹ́ à ah, bàbá alágbèjà ní ilé bọ́ọ̀lù káfẹ́ à àwọn àwọn striker nìyẹn kí ni strike. <laughs> subhanallah ah wọ́n fi gbogbo rẹ́gbẹ̀ wọ́n fi mọ́ mi yẹn yóò máa saka yóò máa sa ẹlòmíì kan tí náìtì mínítì ẹgbẹ́sẹ̀ rẹ̀ nìkan ọ̀wọ́ pàǹkà ń sáré yìí náà ni àyàwó rẹ̀ ń jiyàn bí bọ́ọ̀lù bá bọ́ tàwọn lè ní kó ṣe dúró <laughs> odidi géńdé tí wọ́n máa ṣe kánú lórí irọ́ àbá tàbá sáré náìtì mínítì lọ́sí kẹ́ ẹ̀sẹ̀ sáìsì ń bẹ́ẹ̀ nù rẹ̀ náà ẹ̀sẹ̀ sáìsì yẹ̀yẹ́ àkàrà wọn kún mọ́ lọ tó o bá tí o kò sọ gbà tó èyí ọmọ mi hẹlẹhẹlẹ báyìí nígbà tí ó gbẹ mi nígbà tí nǹkan ṣe bẹ́ẹ̀ ni tí nǹkan ṣe nǹkan ti ṣe nǹkan. bẹ́ẹ̀ ni wọ́n ní tukù màkàn kún jẹ tá a mẹ́rin abẹ́ ẹ̀gbọ́n ni pínpín bá fún kíni kánú kíni kánú pìlà. wọ́n gbá bọ́ọ̀lù kan pẹ̀lú àwọn kìnnìkan bí èyí ń bà bí kí ni wọ́n kù wọ́n gbá bọ́ọ̀lù tán wọ́n jẹra wọn wá wà gbẹ̀tọ̀ sáré lọ sọ́tún tó sáré tó sí ládá tó sí ládá ó tún wá lọ kí àwọn opponenti nílé tí wọ́n dé sí kó ti gbá bọ́ọ̀lù fún wọn rí wọ́n wá fẹ́ padà sí ibùgbé tiẹ̀ bẹ́ẹ̀ni ti lọ́nà bọ́ọ̀lù òfò ẹ̀dá fáìlì wo lélẹ́yìn ó sì fáìlì wo ló fẹ́ sí. orí rẹ kákè zara, ara wa lẹtọ lórí wa ara wa ó ní ẹ̀tọ́ lórí wa tó bá fi ara rẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ò ara rẹ náà ni ó padà fàbọ̀ sí ẹ wo bí èèyàn ti máa ń gbó kò ní di process púpọ̀ ọkọ̀ kan ọba di ẹni tó ti di jẹ́gẹ́jẹ́gẹ́ ó lè mélòó mélòó ọmọ nàìjíríà yìí gan-an tó yẹ pé lórí pápá ló kú sí wọ́n gbá bọ́ọ̀lù lọ ló kú wọ́n sọ pé ẹ̀mí dá máa lọ́wọ́ lójú ní ilé ayé lẹ́mù ẹ̀mọ́yé bọ́ọ̀lù ló ti kú sórí fíìlì ara wa lẹ́tọ̀ lórí wa jẹ̀mọ́ ara wa lẹ́tọ̀ lórí ẹ̀mẹ́dẹ̀ àti ara wa lò káfára wa níwọ̀ rẹ̀ nídìí ẹ̀sìn mẹ́tì ara rẹ̀ lò tùrọ ẹni sẹ́mi rẹ̀ bá gùn ní òsì náà pẹ́ ẹni tó bá ti fàrí kun dá tó fi dára rẹ̀ léegun ẹ̀yìn àbá òní lè dìde dúró fi sọ́lá sòkéèyàn ọmọ ìwọ ara rẹ̀ fara rẹ̀ ń bẹ nínú kéèyàn gbọ́n gbẹdọgbara wọn bá ká ọgbọrọ fara rẹ̀ sí nísìnyí táwọn bá fẹ́ gun kí ni àwọn àgàsọ yìí lọ sókè ẹnì ló mi nu wa nísìnyí ó ti bọ́ sókè ibi tí egun bẹ lára rẹ̀ dé tí wọ́n bá ló ń ṣe bẹ́ẹ̀ ó sì jọ mẹ́ta lọ sókè kálukú dára rẹ̀ mọ̀ bàjẹ́ má ṣàfarawé ah, bàbá mo ti bẹ́ẹ̀ náà wọn náà nígbà tó wù ú ní bàbá àwọn bàbá máa ń mọ̀ wọn ara wọn ni ẹ̀yin ọ̀dọ́ wa ń pàkíyèsí tì í pé wọ́n ràn wọ́n ràn dáa tọba ló gbẹsẹ̀ tẹ́sẹ̀ rí ọ bọ̀ sórí kìíní tọba yẹ kọ́ tó yé sòkòkò orú nǹkan o túmọ̀ sí sábàárẹ̀ yẹn ọba ká kéèyàn má fara rẹ̀ sí. ẹnu ilé alájọyọ̀ kan wọ́n máa ń gbóúnjẹ fún yín kí wọ́n ṣe ìyàwó wọ́n ṣe wàlímà wọ́n ń gbóúnjẹ fún wa ní bí ọba lè fi ara dé ìlú. àbá ó ti mọ wá rẹ wọ́n gbọ́n dáadáa tó bá ti jẹ jèkìrì ẹran méjì lọ róńdó róńdó ọ̀ ya ìgbẹ́ sí i. ó kù òsì ẹ má pé ìṣe bó o ṣe rẹ́ran ló jẹran àfà níbi tó ń bá ti ń yàgbẹ́ nìkan òní bọ́ débẹ̀ wọn náà máa dára jù sọ túmọ̀ sí pé ọmọ ìwọ ara rẹ fara rẹ ni ọbẹ̀ nu ajẹ́mọ́ ẹjọ́ kí tó bá gun ọ̀kadà yìí tátẹ́kùn bá fi lè kò ní gbádùn ara rẹ̀ mọ́ sàfarawé mọ́ sàfarawé. mọ́gbọ̀n kadà tí wọ́n bá fi lè lọ òpin títí ẹ bá bọ́ onírẹ́ni tó tì ó sì ń bẹ́nu àwọn èèyàn tí wọ́n gbé yẹn ó lè gbọ̀n kadà kéṣe pé kò lè gbọ̀n kadà àmọ́ nídìí láti wọ àwọn aṣọ tó nípa burúkú tí ìdí kátẹ́gùn ọ̀kọ́kọ́ rọ́nú yẹn láyà àwọn awọ síngilẹ́tì gbọ̀n kadà níjọ́ títí ọba débọ̀ ọmọ kò fún ara rẹ níwọ̀ rẹ̀ nínú para wa níwọ̀ lórí wa ká sọra fún táǹjẹ ìsìnkú gbogbo oúnjẹ ọlọ́ra oúnjẹ olóróró oúnjẹ kìnnìkan máa dí kan gbogbo ẹ̀ jẹ ṣúgà bá bu kọ́ọ̀pù tí yóò tó tí yóò tó lítà fún ó lè kó ṣúgà mẹ́ẹ̀ẹ́dógún sí kí ló dé fẹ́ràn gbogbo ẹni tó ọ̀fẹ́ kó rí ìrẹ̀ ni orí nígbà máa ń bọ́ tì í nù. inú pọ̀ ọ̀mọ ọ̀mọ ìwà ara rẹ̀ fún ìwọ tẹnu rẹ̀ mọ dúdùn wọn wá mọ àpò jẹ̀dí wá ọwọ́ abẹnú jẹ́ wọn ní kó o mu tọ́ḿbìlà kan yìí àgbo jẹ̀dí kó fi kanta adúrú ṣúgà tó ti wà nù rẹ̀ tí ọba insulin rẹ̀ jẹ́ ọba ni nọ̀nọ̀nọ̀ owó tí mo fi fẹ́ mi àgà àrùn ṣúgà bá mọ ọkọ̀ òsì o nínú pé èèyàn mọ ìwọ ara rẹ̀ fúri ara rẹ̀ jọ̀mọ́ ara wa níwọ̀ lórí wa ká sọ̀wọ́ rẹ̀ fún torí ẹ̀ ló ti jẹ́ pé nínú wọ ara wa náà ní kójú ọ̀gbọ́dọ̀ máa rọ̀ kó dúró lójú ọkàn lè dúró ńbẹ̀ pé kó fi ra kán sí ọlá kó sì gbẹ́nu wọlé kí ló dé Ànábì sallallahu alaihi wasallam tó tó bá ń rọ̀ wọ ọbẹ̀ pé kó mi rò ó fi kàn lára yóò sì kó ń kí ló dé ó ní torí pọ́lẹ́sẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni òun á fi kọ́kàn la mọ́lá ìjẹ́bẹ̀ ọ́ lọ ga sínú òjò tó tó fi bẹ̀rẹ̀ sí ìdá lórí rẹ̀ wọ́n fi wọ́n ti ṣe àwọn àwọn ológun omi tó ti omi tí ò sí lọ́wọ́ wèrè ọlọ́wọ́ anikójú ọbẹ̀ rẹ̀ inú dọ́kítírì wọn ni kó adúgbò fọlọ jẹ́ ti jẹ́ bí mùsùlùmí ni wọ́ bákan náà nínú wọ ara rẹ ọ̀nà ni pé ilé ọ̀gbọ́dọ̀ máa jóná kó kọ́ kàdímálé ọ̀sà jáde ni bẹ́ẹ̀ dáná pé ọmọ abílẹ̀ ń dí ọkọ̀ tí ń ta gbójú ọ̀rọ̀ ọkọ̀ tí ń lé kò nídìí gbogbo èèyàn náà gbójú bá ń rọ̀ kí lẹ́sìn ẹ wọlé lọ ni bí ló bá ń jókòó ẹ túlẹ̀ tó àbúrò ọ̀sẹ̀ máa kí ẹnì gbogbo èèyàn ó kí gbogbo èèyàn ni abẹ́ntí ọba gbọ́ eléyìí jẹ́ bó ti jẹ́ mẹ́ọ̀. wà ìnà lè zọ́wọ́ jí ká àlẹ́ ìka ọ̀ọ́ dájúdájú ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ ọlẹ́tọ̀ lórí ẹ̀ torí zọ́wọ́ lédè lárúbáwá ó túmọ̀ sí ìyàwó túmọ̀ sọ̀kọ̀ láì sí tàǹbẹ̀ ìyàwó rẹ̀ lẹ́tọ̀ lórí rẹ̀ ẹnikẹ́ni bá ti fẹ́ ó lẹ́tọ̀ọ́ lórí yín ẹ gbọ́dọ̀ lásìkò fún ẹ máa jókòó pẹ̀lú ìyàwó yín ètò ìkó twenty four hours ó ẹ ẹ bí wọ́n ti pè àwọn àsìkò díẹ̀díẹ̀ tó bá fi wà ń lé tó fi wà lẹ́sìlì ó jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ ẹbí wọn ló sì ń jẹ kalẹ̀ ẹjọ́ máa sọ̀rọ̀ kó ló tiẹ̀ fi dán ọmọ kí wọn náà fi dá mọ̀ so ẹjọ́ máa jíròrò títí ń ọ́. tí wọn náà ṣe à nǹkan bá bá tiẹ̀ ṣẹlẹ̀ lónìí òun náà yọ ọlọ́pọlọ rẹ̀ òun náà ti sọ tí òun náà bá fẹ́ wọn náà yọ ọlọ́pọlọ rẹ̀ tẹ́lẹ̀ yìí nínú wọ̀ tó ní lórí rẹ̀ ni nínú wọ̀ tó ní lórí rẹ̀ òun náà ní pé kò máa sọ̀rọ̀ pakọ́ sí ẹ ojú máa tì èmi níbi ìyàwó rẹ kọ ojú ti ọkùnrin bí tọkọ rẹ kọ bákan náà nínú ẹ̀tọ́ ìyàwó rẹ lórí rẹ òun náà nípa ọgbọdọ pátì bí aṣọ ti gbó agbọpọ asọ̀rọ̀ asọ̀rọ̀ títí ọrọ ọ̀rọ̀ sáni asọ̀rọ̀ títí títí títí títí àfà títí fẹ́ẹ̀ ma lójúmọ́ ni à ó pé ìwọ ìyàwó rẹ so ó ní ẹ̀tọ́ lórí rẹ kó o sí aṣọ rẹ wò nínú ẹ̀tọ́ rẹ ni torí tóbìnrin bá soge tó bá soge tó bá soge kò soge nítorí oge kíni ó soge torí kó o lè bá yọ aṣọ kó o lára rẹ torí rẹ lèsì tó wàá ya dẹpẹ tó ya nàgẹrẹ fi aṣọ yẹn a ah, masha Allah aṣọ rẹ yẹn wọn fẹ kọ wọsùn wọsùn báwò wọsùn báwò ó fún ìyàwó rẹ lẹ́tọ̀ọ́ rẹ yẹn ti pé tí àwọn ọmọ sọ pé ustaazi ni ustaazi ni gbogbo òru wọn máa tún ṣe náfìlà náà ni wọn máa ṣe mùrọ́jà kùránì rògbò yé torí pé ìyàwó rẹ náà ní ẹ̀tọ́ lórí rẹ. وإن لزورك عليك حقا àti ike àwọn èèyàn tó ti kí wọ́n ń bẹ̀ ọ́ wò àwọn náà ní ẹ̀tọ́ lórí rẹ̀ ẹni tó bá bẹ̀ ọ́ wò ń lè rẹ̀ ó lẹtọ lórí ẹ̀ títí pé wọ́n á bẹ̀ ọ́ wò ó fi rírí tán láì yọ ọmọ sọ̀rọ̀ dálẹ̀ sìntọ́kàn pẹ̀lú ẹ̀ sìntọ́jọ́ bẹ́ẹ̀ yẹn. وإن بحسبك أن تصوم في كل شهر ثلاثة أيام ó sì tú ọkùnkọ́ ọmọ ti sùn yàmù ọjọ́ mẹ́ta ní gbogbo oṣooṣù. sẹ́yìn náà lẹ́sẹ̀ bí kò lè hasanẹ̀ tẹ́ ní. aṣọra àmìtẹ́lì hàn torí gbogbo dáadáa tó bá ti lọ́pọ̀ mẹ́wàá lọ́lọ́wọ́ fi san. sẹ́yìn náà dáàlì kò sùn yàmù dọ́họ́r dábàá sílò rẹ̀ papọ̀ ó dàbí ìgbà tí gbogbo ọjọ́ ayé ló ń sùn yàmù. fẹsẹ̀ dẹ́tù fẹsẹ̀ èmi ni mo lè mọ́ra mi làbá fi lè mọ́ mi fáyidà man shaddada yushaddad alayh ẹni tó bá ti mú nǹkan léle èlé náà wọ́n fi san fún nígbà táwọn ọmọ Ísírẹ́lì mú ọ̀rọ̀ màálù léle kí lọ́lọ́ ṣe fún wọn ó gbé léle jù bẹ́ẹ̀ lọ fún wọn wọ́n ní kí ọmọ ìṣèjọ́ mẹ́ta wọ́n lọ ní rárá agbára mi jù bẹ́ẹ̀ lọ ó fi bá dórí pé ojoojúmọ́ wọ́n ní ọ̀dà àfi kò ṣèjọ́ kankan kàtì wọ́n ló lè mọ́ra ọlọ́run ọlọ́nu. Hmm. ok à ń ti dọ́kàn àfọ̀dọ́kàn lẹ̀ à ń ti dọ́kàn àfọ̀dọ́kàn lẹ̀ ọjọ́ kan wà bọ́ sí júmọ̀ à ọjọ́ kan bọ́ sí sátidé ọjọ́ kan bọ́ sí jọ́ọdún ọjọ́ tá a ṣe ọbọ̀ sí júmọ̀ à àti ṣe àṣe ní alhamis júmọ̀ à láti àṣe ní júmọ̀ à àṣàbùtì láti àti lọ́dún kọ̀la ọdún kọ̀la lọ́bọ̀ sí torí wà ti sọ pé ó ti jọ́ kan fọjọ́ kan lé ó ti jọ́ kan fọjọ́ kan ọjọ́ òní ò lè bọ́ sí tó bá bọ́ sí júmọ́ àmọ́ bá lọ torí pé kìí ṣe jọ júmọ́ àníwọ̀ dá sí tó bá bọ́ sí àṣàtù máa bá lọ torí kìí ṣe àṣàtù lọ dá sí tó fi ṣe sùúyà àmọ́ tó bá bọ́ sí jọ ọdún òtó bẹ́ẹ̀ tó bá bọ́ sí jọ ọdún òtó bẹ́ẹ̀ torí àní sọ pé kìí ṣe jọ ọdún lọ dá sí àní sọ pé kìí ṣe jọ ọdún lọ dá sí gẹ́gẹ́ bí ẹni tí ń sọ sùyàm sùyàm kàfàrà kápọ̀ pààyàn wọ́n sọ pé fọ sùyàm shahrayni mutatabi'ayn yóò sọ sùyàm oṣù méjì ń tẹ̀lé ń tẹ̀lé nàkí tẹ̀lé ń tẹ̀lé gbogbo ọjọ́ tó bá bọ́ sí ni yàtọ̀ sọ́jọ́ ọdún yọ̀ọ́ fi ọjọ́ ọdún kò ní sọ sùyàm ìjọ tó tẹ̀lé ní ọbẹ̀ rẹ̀ lẹ́yìn ìjọba tọ́ olóhùn ló ń lé koko làbá fi lé koko mọ nǹkan sọ pé fẹsẹ̀ dẹ̀rọ̀ wáhù alẹ́ yìí nínú ẹ̀kọ́ nù ọ́ wọ́n ṣẹ́rù lẹ́yìn tẹ̀yìn lẹ́yìn àyíká burú ti sọ̀dọ̀ lọ. wọ́n á nà lẹ́nu dirí ẹ̀ṣẹ́rù orí dàbí mẹ́fìl ọ̀rọ̀ ọ̀rọ̀ dàbí ìmọ̀ràn rọ̀ṣẹ̀dá nígbà táwọn àlùjẹ̀nu bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbúrò wọn láàmú sábúrú ni agbàlérò pé kó ti àwọn ẹni tí ń bẹ lórí ilẹ̀ ni àbólúwa ẹlẹ́dàá wọn ẹni tó gbà lérò pé kó ṣe wọ́n ní mànà. lèyìn ní kí tó bá ti fẹ́ sọ̀rọ̀ aburú ò ní fi tì sọ́dọ̀ lọ. anabi ibrahim aleyhi salam wọ́n wọ́n lè rí ihò ìkàmú ní wẹ́skìn. òun náà lọ́ba tó ti pé máa fún mi lóúnjẹ jẹ́ máa fún mi lómi mu. wàyí dàá màrẹ́kùtù fọ̀hùwà yẹ̀ṣfìn kọsọ ike wà ìdá amúrọ́dọ̀nì àbí wà ìdá amúrọ́dọ̀nì kọsọ bẹ́ẹ̀ tọ́ba ju àbá rẹ̀ sẹ́mi wà ìdá amúrẹ́tù sẹ́mi bá sàárẹ̀ kọ̀rọ̀ pé yé wa ẹ̀hẹ́n òní fa sọ́dọ̀ ọlọ́run àti dáadáa ta ìdá ọ̀dọ̀ ọlọ́run ló ti ń wà o àmọ́ nínú ẹ̀kọ́ èdè ẹ̀kọ́ ọ̀rọ̀. yéésì kó lọ ń pa mí lọ́mọ o bí o bá lẹ̀ ọ sọ pé ikú sì mú ọmọ yìí lọ ikú sì mú ọmọ yìí lọ ìyẹn ni pé yorùbá lẹ́wọ̀ iṣẹ́ kékeré kọ́ làwọn èèyàn ṣe tí wọ́n fi máa sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sì mọ́ àwọn ọ̀rọ̀ burúkú lọ́pọ̀ lẹ́nu àwọn èèyàn jù ọ̀rọ̀ ẹni tí wọ́n mẹ̀sìn Islam lọ́pọ̀ láhàn àwọn èèyàn jù gbogbo eléyìí Islam brush lọ́fọ̀ọ̀nù kò láhàn wa ẹ má máa sọ̀sọ́ kú sọ̀sọ́ lọ tán ó sì yà Rasulullah èmi á sọ fún anabi èmi lágbára o anabi àná ọ̀dà máa ṣe sùyàmù anabi Dawud alayhi salam wa la tazid alayhi ọ̀gbọ́dọ̀ fi kún un qultu wa ma kana sùyàmù Dawud mo níbò ní sùyàmù Dawud anabi ní ní sùdáhà ìdajì ọjọ́ ayé rẹ̀ ló fi ṣe sùyàmù ọjọ́ kan dájọ́ kan فكان عبد الله يقول بعد ذلك عبد الله بن عمرو lẹ́yìn eléyìí wọ́n á sọ yìí pé báyìí ma kábò lẹ́yìn ìgbà tó ti dàgbà ọ́ wa ni yá lẹ́yìn ní kọ̀bí tó rọ́kọ̀tà rọ̀súlì lẹ́yìn sọ̀rọ̀ lọ́wọ́ àṣọlá a ó ṣe bá ti mà kí n gba ìjẹ̀kùn dáná fi ṣe fún mi kí n máa ṣe jọ́ mẹ́ta ní mọ́tà tẹ̀kì torí ní parí kọ́ padà rọrùn má. tọ́ nínú ìwáyà mi àdìsí kan náà là ń bá lọ. anábìrin alẹ́ ọkùnrin anẹ́kẹ́kẹ́ jáwọn òfin mi ń rò pé gbogbo ọjọ́ ayé ló fi ṣe sùyàm ọ̀tọ́kọ̀rọ̀ alukur'an kulla layla ó sì máa ń kílẹ̀ alukur'an láti já ní gbogbo òru ojoojúmọ́ ẹ̀rí pé kápá ọkọ̀ fún abdullahi naam gbogbo òru kan yọ parí alukur'an tí wọ́n parí sí láàrin ọdún òru kan yọ parí gbogbo alukur'an tọ́ọ̀ bẹ́ẹ̀ ni ojú ọ̀nà àti wàlìjẹ́nà ni èyí máa ń fà pé èèyàn tún máa ṣàṣejù ń gbà mí kọ́ lọ́n sànù wa ìdènà àṣejù ògbé èèyàn dá àlìjẹ́nà ká mú un bá nàbì tètè fi kọ́ wa ló lè pé wa. ó ní wọ́n lòun tún máa ń kí alukur'ani lápèjá lóru kan lọ́kùnrin tó bá yàrá Rasulullah mo ní bẹ́ẹ̀ ni rẹ̀ ànábì. wọ́n lé kórè tí ẹ̀dẹ́ rẹ̀ kẹ́ yìí ṣùgbọ́n tí mo kíkẹ́ alukur'ani sani gbogbo orúkọ kan ó lé ní mọ̀fí wá qala fasum sawma nabiyyillahi dawud anábìíní kò burú siyamu dawud aleyhi salam kọ́ ọmọ àti fa innahu kana a'badan nas torí òǹkà lẹni tọ́tọ́ sí fọlọ́njì. waqra al-Qur'an máa kí al fi kulli shahr oṣù ni ó fi máa parí ẹ̀ yẹ ti pọ́ ọmọ parí ẹ̀ lálálẹ́ subhanallah àníwọ̀ parí rẹ̀ ti lọ́dún abẹ́ ẹ̀kọ́ ni alukur'ani yẹn lomi òkè tán láàrin ọdún márùn ẹnìkan sì ń ké gbogbo ẹ̀ tán lóru kan anábì wa ní oṣù kan ni òfin máa ṣe. قلت يا نبي الله إني أطيق أفضل من ذلك من يرى النبي فهاجر من كاجوالو قال فاقرأه في كل عشرين هذا كوكو نكو في ما قاريره قلت يا نبي الله إني أطيق أفضل من ذلك من يرى النبي عليه الصلاة والسلام قاعد في لو أهدي ممكن لورو لورو جوجما قال فاقرأه في كل عشرة في كل عشر أجاكم جمع وما قال القرآن قلت يا نبي الله إني أطيق أفضل من ذلك من مطلع قاعد في ما في والجنة قال فاقرأه في كل سبع أجاكم جمع جمع ولا تزيد على ذلك ọ gbọ́dọ̀ dín síbẹ̀ ọ gbọ́dọ̀ dín síbẹ̀ ọ gbọ́dọ̀ kájẹ yọkan lọ láàrin jọ méje fẹsẹ̀ tètè fẹsẹ̀ tètè àlẹ yìí èmi ni mo lé koko làbá lé koko má mi ìyẹn ni pé ntún gbà bẹ wàkọọlẹ lìyẹn nàbí sallallahu alaihi wasallam anabi wa sọ fún mi pé láàtẹdì ẹnìnàkẹlẹ tẹdì dájúdájú ìwọ ọmọ làálẹ́kẹ̀ ẹ̀fọ́ olóbi ka ọmọrò ẹ̀mí rẹ̀ mà lè gùn. kọ́ọ̀lù ìyẹn ní kẹ́mi rẹ̀ lè gùn kódìkó ní lè ṣe máa oṣù tó búra. kọ́ọ̀lù onímọ̀ aṣọ ìpè ọwọ́ aṣọ ìpè fọ́sírùtù ìrẹ̀lẹ́dì kọ́ọ̀lù ẹ̀lẹ́yẹ̀ nàbì ní paríparí èyí tánàbí papà pé kí n ṣe náà ni mo padà padà sí o. sáà pé iná alé lè horò rẹ̀ ọ̀ iná lílo ń padà yá gbẹ̀yìn níta ní kó wọn ṣe tó ń sọ pé ń lágbára jù bẹ́ẹ̀ lọ ló ń padà padà sí ṣe àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta alukur'ani kìkì láàrin ọjọ́ méje méje falamma kabirtu ní ìgbà tí mo wá dàgbà wadidtu anni kuntu qabiltu rukhsata an-nabi sallallahu alayhi wa sallam wá sí mi bí kápẹ́ mo ti gba ìdẹ̀kùn táwọn nabi sallallahu alayhi ṣe fún mi láti bẹ̀rẹ̀ nínú ìwáyà mi wa inna li waladika alayka haqqan ìyá ọmọ rẹ gán lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ ọmọ wa ọ lẹ́tọ̀ọ́ lórí wa tẹ́ ẹ rántí dọ́tẹ́ ti bọ́ ọmọ jókòó kan yìí tẹ́ ẹ bọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀hàn kí nǹkan títà máa pa yín pọ̀pọ̀ lọ́mọ ojú kẹ́ ránkò lọ ìkó yìí náà ní ojoojúmọ́ máa gbá ìdí ẹ̀ tí mo bá mú ọ bẹ́ẹ̀ kò sí nǹkan mi ọmọ náà ti wá pa àwọn èdè máa rọ́ọ̀kù máa gba ìdí ẹ̀ tí mo bá mú ọ gbogbo èdè tó gbọ́ lẹ́nu ẹ̀nu ẹ̀kọ́ tó orí kọ́ máa nù wọ́n náà pàṣẹ sẹ́yìn bá máa jókòó sẹ́yìn sọ fọ́mà kí ló dé tọ́lọ̀ fi dá wa gan ẹ̀sìn tá à ń ṣe fi rán títí nìkan gbèsè ayé ìyá anábìwá Muhammad sallallahu alaihi wa sallam. ẹ̀yin gan alára ẹ̀yin gan alára kò kí ni tàn ti wá gbọ́dọ̀ ti jábọ̀ nígbà tí bàbá ọba kú tàn fọ́mọ bí bàbá bá ti kú nísìn gbàjú kí nọ́mbà àmọ́ òní ma wọ́n rà mọ́ bàbá ara wọn Oge náà ó kì í kí ló kọ bàbá rẹ̀ mọ́tò kọ bàbá mi ma grandpa rẹ̀ ń kọ́ mi mọ́ wọ́n máa sọ láàánì wọn máa pe dáàdì mi sọ́ọ̀nì mi rẹ̀ láàánì láàánì láàánì láàánì láàánì àbí ẹ̀kọ́ tẹ̀ bẹ́ẹ̀ <laughs> Abdul Awwal ni láàánì àbẹ́rẹ́ rí nǹkan mọ́ Abdul Awwal yóò bá ní láàánì. ókè ta ló wá bí bàbá tó bí bàbá rẹ̀ á ẹ̀ má gbọ́pọ̀lọ́ mi tí kò ti yé mélòó ni wàá náà níbi ní lójó kan bíi tó mú ọkọ bàbá tó bí bàbá òun mélòó kọ́dà bọ́ bá tún gba ẹlòmíì mọ́tò yóò fẹ́ lù. àfi tílẹ̀ bá dá tó lè ṣe creativity ọkàn fún lóko kan ni. ní àtàtì wọn àwọn bàbá arú eléyìí káfíìrì náà lọ́pọ̀lọpọ̀ wọn. wọn gba Islam ẹlòmíì lórí lórí bàbá tó bí bàbá rẹ̀ ní Islam ti bọ́nu fámìlì wọn ẹlòmíì lórí bàbá tiẹ̀ ẹlòmíì lórí tiẹ̀ tiẹ̀ ní òun méjọ́ ń bẹ̀ Sọ ọmọ tán rí ọmọ tán ni ẹ àbí òye wa tó gbogbo orú nǹkan yẹn gbàtí bàbá ọba bọ́ ọmọ jókòó ẹ̀gbọ́n gan aláàrọ̀ sọ rántí gbàtí bàbá ẹ̀ bọ́ jókòó kékeré lọ sọ bàbá ti ọ̀bọ jókòó ti wá fẹ́ lórí rẹ, má fi fi ọmọ ọmọ lórí rẹ, má jọ ọmọ owó ìkísà ọmọ lórí rẹ, ọmọ kọ́mọ rẹ lọ́gbọ́n kọ́mọ ọmọ ìyá bọ̀ so ọmọ rẹ lẹ́tọ̀ọ́ lórí rẹ dé títí tọ́mọ rẹ ìfẹ́yàwó tó bá jọ kùnà títí tọ́mọ rẹ lọ́lé ọkọ tó bá jọ bìnrin ojúṣe rẹ ni torí ẹ nínú fẹkọọ ìsìlámù wọn ní kò tọ́ kí bàbá wa kọ àmọ mẹsíkìsì wa pé àwọn ọmọ tó bá mọ kó ti tó yàwó ní oníkọlọ fẹ́ o wọn ní bàbá rẹ tún yẹ kó fẹ́ yàwó fún kẹwàá dínà kọmọ ọmọ ìsìlámù tẹ̀lé ìtumọ̀ sí pé ọba yín wọ́n lẹ́tọ̀ọ́ lórí yín o. nínú rí ọ̀hà mi láàfọ́ ọmọ mọ̀ nsọ́ ọmọ abẹ́ láàfọ́ ọmọ mọ̀ nsọ́ ọmọ abẹ́ láàfọ́ ọmọ mọ̀ nsọ́ ọmọ abẹ́ gbogbo ẹni tó bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe sùyà kò sí sùyà anábì wílẹ̀ mẹ́ta ẹni kó aláṣẹ jù nù sẹ́wọ̀n kọ́rọ̀ àṣejù náà ni mọ́mù náwáwí ló kọ́ àdéhùn ìjọlé lórí nínú báàbù yìí gbogbo aláṣejù gbàgbé gbogbo ojoojúmọ́ sùyàm sùyàm kò sí sùyàm kò ní ládàá. nínú riwaya mi ahabba sùyàm ila Allah ta'ala sùyàm Dawud sùyàm tó tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ọ̀nà ni sùyàm Dawud wa ahabbu salati ila Allah ta'ala Dawud salatu tó sì jẹ́ pọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jù náà ni ti Dawud. kana yanamu nisfal layl báwo ni salati rẹ̀ rí? wọ́n ní yóò fi ìdajì òru sùn ọ̀yàn fóònù tòlòsẹ́wó yóò sì fi dákanu mẹ́ta òru yóò fi dìde dúró láti ṣe kìyàmù lẹ̀ ọ̀yàn náà mùsùlùsẹ́wó yóò tún wá sùn ní dákan nínú mẹ́fà òru ẹ̀yàn kí dákanu mẹ́ta tó bá fi kún dákanu mẹ́fà ó di ìdajì yòókù ìdajì ni ó fi sùn yóò mú one over three yóò fi ṣe kìyàmù one over six tó wá kù tó lu òfin yóò fi wá sùn tán níbo làwọn aláṣejù wà tẹ́lẹ̀ yìí tí ó fi gbogbo òru tó ń ṣe kìyàmù lẹ̀ tán ọ̀kan yasumu yawman wa yuftiru yawman tí wọ́n ti fi àmọ́ ọjọ́ kan yóò fi ọjọ́ kejì lẹ̀. wala yaqirru idha laqa wala yafirru idha laqa lè sá nígbà tó bá pàdé ọ̀tá. dàwùdù kì í sá nígbà tó bá pàdé ọ̀tá torí kó fara rẹ̀ níwọ̀ rẹ̀ wọ́tọ̀ wá fi gbogbo ojoojúmọ́ ṣe sùyàm tó fi gbogbo ojoojúmọ́ ṣe kìyàm tó fi bá dé ńkọ tó lè dúró òní lè dúró wọ́tọ̀ gidi kẹjẹkẹjẹ òní lè dúró. tọ́ nínú rìwáyà mi hadithi kan yín náà bá abdullahi bin amr ankaxani bàbá mi fẹ́yàwó kan fún mi mo rò pé rí bẹ́ẹ̀ ń bàbá rẹ̀ fẹ́yàwó ẹ̀yin bàbá hun ẹ̀yin bàbá tẹ lẹ́ẹ̀lì fẹ́yàwó fọmọ ìyàwó alákọ̀ọ́kọ́ ni gbèsè tó wà fẹ́ fẹ́yàwó kejì tó lọ bá bàbá kan ká àbùkù nù o ìyàwó kejì ìyàwó kẹta kẹrin agbára rẹ̀ ká ni o ìyàwó nàmbà wán báàsì hmm, bàbá rẹ̀ ọ̀bọ̀ gbẹ̀yìn gbèsè ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ fẹ́ ṣe reception yẹ̀yẹ́ kan tọ́lọ̀ wọn bọ̀ ọ̀bẹ̀ wá ọ̀wọ́ pé akànfẹ́ yàwó fẹ́ sọ̀dáàkì àbí ẹ̀yẹ wa ẹ̀ ti ṣe wàlímà àbí ẹ̀yẹ wa ẹ̀ ló ti jẹ́ pé wúlẹ́lẹ́ pa bàbá rẹ̀ ọ̀bọ̀ pa sọ gbogbo eléyìí àmọ́ pé àwọn àmọ́ àlọ́ dára àmọ́ àdára ọlọ́mọdé ọlọ́mọdé bá rẹ̀ kọ́ gbọ́dọ̀ sí fúnra rẹ̀ kátó pé ọmọ adára kọ́ mọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ bàbá mi وكان يتعاهد bàbá mi ọmọ wa ń wo kanẹ́tọ̀ ọmọ wa ń wo ìyàwó ọmọ rẹ̀ na bàbá rere níyàwó ètùkọ́ àdìfẹ́ ìyàwó fọ́ọ̀mà o kọ́ wa jẹ́ pé ẹ̀ní wẹ́yìn wò má bóun ní tẹ wà lálàáfíà tí ò sí yọnu kankan tó ọ̀bọ máa mi jà ètò pé kọ́ máa mi ọ̀bọ jà tó ọ̀bọ máa mi jà torí tó máa mi ọ̀bọ jà àwọn tó yàn fún ọmọ rẹ páńlé ní tó ọ̀bọ máa mi jà àtúrò àti ìmọ̀wá rẹ dáadáa ìtumọ̀ rẹ̀ ń bracket ò ní pè máa mi jà hmm. tó ó ti lọ bí ọmọ rẹ náà léèrè yéé ti kó ń gbó ìyàwó ràn àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí wọ́n bá dé náà yóò dòdìndín ẹ ọ̀rọ̀ ìyàwó ti gbé mi because ẹ àwọn ìkéde kan àwọn àkáǹtì kan tí mo audit àwọn ké ọ ọkè mi tó audit táwọn àwọn àkáǹtì ẹ kàn gbé lọ lé àkáǹtì kọ balance sheet ni so ìdánwò àwọn àti ẹ̀ ti ju àkáǹtì lọ báyìí o rò pé yé because ìdánwò ńlá ni kò fẹ́ yàwó bàtí ọ̀bá yí ọ ìdánwò ńlá gidi àwọn afẹ́yàwó o lè ta bíọ́bíọ́ wọ́n á ti gé bí adìẹ bómi àfi bí ẹni tí wọ́n ti pè àgùntàn bùjẹ a'udhu billahi ó kọ́ bàjẹ́ nu ó kọ́ bàjẹ́ nu tó bàbá ọbẹ̀ léwò bàbá wa wo ìyàwó ọmọ rẹ̀ bàbá wa ń bi ìyàwó ọmọ nípa ọkọ rẹ̀ tí sọmọ tiẹ̀ ọ̀tọ̀ póòlù lẹ̀hó ìyàwó wa sọ pé ni'ma ar-rajul à ẹni rẹ ni ọkọ mi o ni'ma ar-rajul min rajuli òun lọ ẹni rẹ nù àwọn ọkùnrin ẹni rẹ lọkùnrin yẹn lam yata' lana firashan láti gbàtà ti fẹ́ẹ́ kò gun bẹ́ẹ̀dì wa rí ẹ̀rí kẹ́ni rí ni ọmọbìnrin ń gbọ́n pọ̀ yàtọ̀ sí ẹni tí ò gbọ́n lọ́kàn sọ jáde gbàù so kéèyàn gbọ́n a ọlọ́ọ̀ni fi sàánú èèyàn kọ́lọ́ mẹ́jẹ àgọ̀ kọ́mẹ́jẹ ọmọ ọwọ́ ọgọ̀ ó ní à ẹni rí lọ́kọ́ wà kò gun bẹ́ẹ̀dì wa rí. ولم يفتش لنا kẹ́nẹ̀fẹ̀ láti ìgbà tó ti fẹ́ wa kò sí aṣọ wa wò rí tẹ́lẹ̀ gbọ́gba máàkì pọ̀ kò tẹ́ bẹ́ẹ̀dì rí kò sí aṣọ wò rí ẹ̀yin wa sọ pé ó oh, múmi múmi nìkan ṣé bí ẹ ṣé imáìnì wa wá ń pelé yìí ọ̀fẹ́ yàwó agárá ọ̀wá ń wòran ọ̀yẹ́ mo ń náà láti gbà tá a ti kó dọ́dọ̀ rẹ̀ ọ̀dùnkún bẹ́ẹ̀ di wá rí ògùn orí ìtẹ́ wá rí kò sí aṣọ wa wò rí. gbogbo ìgbà tí bàbá bá ti wá wá ìyàwó sàmúgà ẹni rí lọ́kọ́ wà ògùn bẹ́ẹ̀ di wá rí kò sí aṣọ wa wò rí kó tó bá gbogbo gbà ní. tàtọ́rọ̀ ìwà pọ̀ ọ́. ذكر ذلك للنبي صلى الله عليه وآله وسلم ببارك عمر ابن العاص هو أصفى النبي صلى الله عليه وسلم أنا دعا صفيك صفوا قوابا قوابا النبي صلى الله عليه وسلم لا أنا دعا في ليرك كيف تصوم يعني كيف سبب يا في كانت ṣé wọ́n kọ́ wọn sọ fún mi pé wọ́n máa fi gbogbo ọ̀sán ṣe sùyàm gbogbo òru wọ́n máa fi ṣe sùyàm anábì aníbáwò lọ́ máa ṣe sùyàm kólító kólà yẹn olójoojúmọ́ ni kọ́lẹ̀ òkè ìfẹ́ tọ́kùtìm báwo la alukur'ani kíkì rẹ lọ́ máa parí ẹ̀ kólító lẹ́yìn òru ni wọ́n lẹ́kẹ̀rọ náà wọ́n máa sábà gbogbo òru ọ̀rọ̀ tó ti síwájú ló tuntun sọ. وكان يقرأ على بعض أهله الصبع الذي يقرأه يعرضه من النهار ليكون أخف عليه بالليل wọ́n ní ndí máa ń ṣe ni pé alukurani tó ké lóru yóò ti ké fún ẹnìkan nínú àwọn èèyàn rẹ̀ lọ́sàn wọ́n máa bá gbọ́ wọ́n máa kọ̀rẹ́kítẹ̀ sódà tó bá ti lóru tó bá fẹ́ ké easily ni ọkàn máa kà á. وإذا أراد أن يتقوى أفطر أياما وأحصى تبعت ألف تيريون لا تبعت ألف صيام يو في صيام لفا وجوكا أما يوكا يا يوجونا وصام مثلهن يطوى أسو صيام روا وجوكيكو سيني مثل انتل كراهية أن يترك شيئا فارق عليه النبي صلى الله عليه وسلم دي كل راقم جايكي òun ti pa nǹkan kan tì nínú nǹkan tó ṣe pé òun ṣe títí tànàbì fìfà yé lẹ̀ ẹ̀ rí i pé èyí tí wọ́n á gba tọ́ ìmáàmù Nawawi ní gbogbo rìwáyà gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́sẹ̀ nílẹ̀ ètò ọba wa nù Bukhari àti Muslim wa nù Bukhari àbí Muslim gbogbo ń tán fẹ́ fún wa ní kíkà sọ́ra fàgbèrè àṣejù àríkúndá ìtayẹnu àlà torí máa kó báyìí ìmọ̀ àpàdé asọ̀yàn dọ̀lẹ́ ẹni tó ti kò ní pẹ́ńbì ẹ̀sìn torí ẹ̀ ọ̀dọ̀ wà wà ká sọ̀rọ̀ abáṣejù ká sọ̀rọ̀ fún ìtayẹnu àlà ọlọ́run ló lálùjẹ́nà ọlọ́run tó lálùjẹ́nà iná ló fi ẹ̀sìn rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam báyọ̀ bí ti ọlọ́run fi rán bó fi sàlàyé rẹ̀ lọ́yẹ̀ ká máa ṣe àgbọ̀dọ̀ ta ẹnu àlà kọ́lọ̀ ọba kó túbọ̀ fèsì náà kó fi rọ̀ wá lọ́rùn. níparí ọbẹ̀ nínú nǹkan táwọn èèyàn máa ń ṣe kẹ́ẹ̀ bá ti pàkíyèsí lọ́sẹ̀ tó kọjá nínú táwọn èèyàn máa ń ṣe tó sì yẹ kí wọ́n jìnnà sí. onáàlà ṣe ilé táwọn obìnrin máa ń ṣe ní ayé òde òní nípa ìjẹkújẹ ìwọ̀kúwọ̀ ìlòkulò tí wọ́n máa ń lò nítorí káwọn ọkọ wọn lè gba tiwọn. àwọn nǹkan táwọn obìnrin máa ń lò yìí wọ́n ń bẹ́nu rẹ̀ tó máa jẹ lóúnjẹ ọ̀nbẹ nù ẹ̀ eléyìí tó ti pé wọ́n máa fi sára kódà wọ́n lè dà sábẹ́ ọ̀nbẹ nù rẹ̀ ètò ìsìnkú wọn máa wọ̀ lásọ. lọ́nà tó ṣe é pé tó máa fi lè jẹ tí wọ́n jẹ lóúnjẹ tó máa fi lè dà tí wọ́n dà sábẹ́ tó máa fi lè wọ̀ tí wọ́n wọ̀ lásọ tọkọ bá fi lè bá wọn lò lẹ́yìn rẹ̀ yóò máa wá wọn ká ní. tó bá sì ní ju ìyàwó kan lọ bí ìgbé àbájá ni wọ́n máa wọ àwọn ìyàwó yòókù nítorí kọ́kọ́ ó lè gbá tiwọn wọ́n ń pè lédè haúsá ní namaza namaza ìyẹn ni kó oògùn tá a fi mọ́kùnrin ó sì tún lóko oríṣiríṣi ọ̀nbẹ́nu rẹ̀ tá a máa tẹ̀lé mi tá a máa tẹ̀lé mi bọ́ọ̀ ọ̀nbẹ́nu rẹ̀ tí mo bá ti wí ni ọmọ àtàwọn ọmọ gbẹ̀rin ni ọmọbẹnu rẹ ọ gbọ́dọ̀ ìjẹ bẹ́ẹ̀dì mi lókè láéláé ibi tó gbọ́ mọ ọdún ó sì ń bẹ ẹnu rẹ̀ sábà pé ní kí làákà èrè ọ sọnù bá ọba ti rí mi. tó ògbóró àwọn nǹkan wọ̀nyí lábẹ́ òfin ọlọ́run tọ́ o kò tọ́ rárá kóbìnrin ó lò nítorí pé idán ti wọ̀ bẹ̀ ẹ̀wì tí ó wọ̀ lásọ tásọ yẹn bá ń bẹ lára rẹ̀ tọkọ bá fi lè bá a lò orí ọkọ eléyìí kò dájú pé yóò tún pé mọ́ láyé nípa ọ̀rọ̀ obìnrin dé tí ọba tí ìró obìnrin yùn kò tí ì gbádùn. ẹ̀ẹ́mẹ́yẹ nínú àwọn obìnrin tí ń lò lòkulò ń sọ pé àwọn ọkọ àwọn wọ́n ti ronú pé àwọn ọkọ àwọn rí bàbá àwọn kùnlé àwọn pé àwọn ń lorú àwọn òògùn yìí làwọn ọkọ bá tó di nǹkan míì bá dàbí dèdè rìn wọ́n bá máa sá wọn wọ́n bá máa kí àwọn láíláí wò làwọn ti kọrú rẹ ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé a'udhu billah wọn àwa ti dán wọ́n ti dán wọ́n ti di tẹ̀lé ní kéètì ọpọlọ ọkùnrin àwọn akpọ́pẹ́ láwùjọ wa náà àwọn obìnrin kan náà ń lò lòkulò wọn àwọn obìnrin kan àwọn náà lọ gbàgbàkúgbà wọn. pàápàá jùlọ ètò bá ti di pé ọkọ òun fẹ́ yàwó títọ́kọ bá ti fẹ́ yàwó mi lójú ọ̀pọ̀lọpọ̀ obìnrin aláìlérò àwọn ọlọ́pọlọ kúkúrú nígbà tá a ti gbọ́jọ́ ọkùnrin competition tí ò wá nítumọ̀ yọ wá bẹ̀rẹ̀ wọn wá lọ máa lòlòkulò wọn máa jẹjẹkújẹ ìjọ ni kò lò fọkọ ìjọ ni kí wọn lọ máa lò láti fẹ́ fi gbọ́ ọpọlọ mọ́kọ lọ́wọ́ òfin jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ọlọ́run lọ́mọ ẹni tó ti fún ọ jẹ nígbà tó ti pé wọn náà bí àwọn bá ti mú nǹkan kan lọ́wọ́ ti máa já tọ́ ó gbé ilé ọlọ́ọ̀ wọn náà kó la ó kó la ó ní kó la wọn náà kó la alákòólá wọn fi mú wọn omi wọn rọ nǹkan di ni bàtìrì tí nǹkan kan di ìyàwó rẹ wẹ̀ yìí ti jẹ́ ṣé ṣé yẹn àwọ̀ ọlọ́mọdé àṣírí yẹn ti wọn náà ń bẹ nínú namaza club ọlọ́mọdé torí ọdọwọ rẹ bọsọ bá ti mú ọ báyìí ó ti dìdàkudà sáfẹ nù ó ti dìdàkudà sáfẹ nìyẹn. obìnrin míì akramakumullah nǹkan tí ó lọ sínú lórí ọba lọ ago ọwọ́ wa kú wa ọdọkọ̀dé ní mánu tí ẹ bá ba àwọn ẹni tí ọ̀wá ma tó fi ra rẹ̀ sí àwọn náà máa sọ owó ọjà táwọn ọ̀rà ìyẹn ti sọkọ ọdọ ma ọlọ́run gbà kọ́kọ́ fẹ́ títí lórí ìyàwó mélòó la wí ìyàwó mẹ́rin ó sì wá sọkọ rẹ̀ dọ́mọ obìnrin tó sọkọ dọ́mọ ní pé kọ́mọ́sọ ìyàwó mi torí pé ọmọ rẹ lomi ò ní bọ́ọ̀dù àmọ́kọ rẹ àníyàwó mẹ́rin tó o bá gbọ́ yorùbá ká ení èjì ẹ̀ta ẹ̀rin you one of the four. èwo la ṣe ọ̀rọ̀ àmọ́rọ̀ àṣírà rẹ níwọ̀n bá bó ti máa nítorí tó kí ọkùnrin ọgbà tóbìnrin oníkótó ààrẹ tí kò tẹ́sí rẹ ṣe gbà lọ lóògùn òfò kan ògùn àdánù ìdóòfò. ọ̀padà fi tẹ́ because at the end of the day o lè fi lùdì ní yìí. àti ní ká sí otu tí ẹ bọ́ àbí ọbọ ọ̀bọ ọ̀nì ẹ mo àti ọlọ́run máa ní kí oògùn otu jẹ ẹni tí wọ́n fẹ́ ọmọ kórìíra lọ́kọ́ bá gba tiẹ̀ lọ́wọ́ apá àwọn aṣọ tó ti gbó tó máa sọ̀rọ̀ gan ọ̀fọ̀ anybody ọgbọ́dọ̀ mọ̀ pé àwọn olólùkù lóyún kọ́mọ kọ̀ fún ẹ gbọ́dọ̀ kọ̀ fún ẹ gbọ́dọ̀ kọ̀ fún ìranù ìrẹ́jẹ rádaràdá ni obìnrin míì ó lè kó owó lọ tó tó seventy thousand lórí kí wọ́n fi bọ́ọ̀sì òfò yìí à ń kígbe kòsíkòsí nítorí àdánù anabi ti sọ sallallahu alayhi wa sallam inna ruqa wa tẹmẹẹdì wa tiwalata ṣe ìṣẹbọsọlọ oògùn tó bìnrin ti sọkọ kó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí ìtọkọ ti síyà kó lè nífẹ̀ẹ́ rẹ̀ ìṣẹbọsọlọ. sẹ́mi kó mi wà sọ́mọ ti sára lẹ̀kẹ̀ sọ́wọ́n ti wà ń báyìí tọkọ bá fi lè bá a lò sí ẹ̀ bá a ni wọ́n tí wọ́n bí dáadáa tó o ti gọ̀ ọ́ àgọ̀ nítorí pọ̀ fẹ́yàwó torí di eléyìí kákìyèsí o òpònú kan á sọ pé ah, kì í sóògùn kí wọ́n á ní ṣúgà ni kí wọ́n á lò ṣúgà wọn pèlè yẹn lè ti ọ́ abanilọ́kàn jẹ́ pé àwọn ọmọbìnrin tán láwọn ṣẹ́ẹ̀sì náà ní tún lọ wá wa kú wa nígbà tó ṣe pé wọn kúkú gbẹ́sì yé ẹlòmíì kan wọ jìlìbáàbù wọn kan gbojú ní yúnífọ́ọ̀mù lásán ni bí ibà ti lọ sí gbèríko kanjọ kan ìyá kan ọwọ jìlìbáàbù látòkè délẹ̀ lójú ló kẹkù sí òbò wọn bá gbóni jésù wàláhì ni yáàmbá kìjọ mẹlẹ ah! wọn á sọ fún mi dájọ pé ọdájú kóbìnrin yìí gbọ́ Yorùbá tó ń fi kọrin yìí ta ẹ̀mí mímọ́ ò ṣe olúwa ò ṣe ẹ̀mí mímọ́ ò ṣe ah. mùsùlùmí lọ́yẹ tí lè yọjẹ ọmọ ẹ wá sọ fún mi ó ní torí kò sẹ́ni táyì lè kẹ́kọ̀ọ́ lẹ́nu ó ní à ah, bàbá yúnífọ́ọ̀mù lásán lọ wọ̀ kò ní tùmá yẹn ṣe tó ṣe yúnífọ́ọ̀mù kò ní tùmá ṣùgbọ́n ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àkàràmọ̀kùnmọ̀lọ́ ọkàn ń bojú lásán kan wọn sọ lásán yúnífọ́ọ̀mù lásán wọn ọ̀gbẹ́ sì gan irọ́ lásán camouflage nítorí kó ti mọ̀ gbàtò ní ọ̀fẹ́ ẹ̀yà ìmọ̀ bẹ́ẹ̀ láwùjọ wa. ẹlòmíì ní ti lùdì lọkọ ọyọ bòjú dànù ni nítorí kọkọ lóníkó ó bòjú tẹ́lẹ̀ yéésù tó Ọlọ́run ló ṣe bòjú ẹrí pọpọlọpọ náà bó bá lùdì ọkọ ní ti ọyọ gbogbo ẹ dànù wọn làwọn aráàlú wọn lọ fi ètò tó wọ yìí kọ ó tún ṣe gún mọkà tọkọ ti kọ ọ lẹ bí ọba ajẹ bẹ́ẹ̀ wọ abà bẹtì yìí ó tún awéwẹsì náà ó tún fi ọmọ gbogbo fò. torí ọkùnrin náà gbọdọ jẹ́ ọkùnrin kẹsí tó síláàtì ilé rẹ̀ tó máa ṣe bí ìgbà tí wọ́n gan ọ̀dá gbogbo ti kó wọ́n ti ọ nígbà tí sọ pé ẹ yáàjì ẹ máa fi rún ẹja ṣé Yorùbá máa fi yáàjì rún ẹja àbẹ ẹja yáàjì mà àfi <laughs> òfin pẹja títí títí láì di ọpọlọ kékeré ẹ bọ ọ èyí tó ti burú jù ní oògùn kò sí ìtìyàn jẹnu tó bá ti jẹnu àjẹ bọ́ọ̀lù àti ká máa wí kó pupa pé bọ́yọ̀ bì bọ́yọ̀ pọ̀ abẹ́ ṣe bó ti ṣe jẹ́ mẹ́jáde lẹ́yìn náà ẹ̀yìn dá ìgbà ẹ̀ta prophetic nìkan prophetic nìkan ẹ̀ sọ̀rọ̀ ayò èdè ọba prophetic ẹ̀ mọ́ propheticalize rẹ̀ o ẹ̀yìn torí gbogbo ogun pé kí àwọn ọkọ̀ mú ibo ló ti wà prophetic èwo làwọn ọmọhadùn mọ̀mìnì náà ṣe sànẹ́bì rì tóbi wá prophetic wọn lọ́dọ̀ àwọn prophetic medicine store làwọn ti ń rárá kúra tẹ̀mọ̀ tí wọ́n ti ń gbé ọkọ̀ kọjá yìí rẹ̀ torí wọ́n ti ń tí ọ̀dà bọ abẹ́ rẹ̀ obìnrin tó bá láti ọwọ́ ọkọ̀ fẹ́ràn mi bá mi wò bẹ́ẹ̀ ni máa ń àwọn obìnrin bẹ́ẹ̀ ọlọ́run bá lọ́run àbẹ̀ ọlọ́run bá yà mọ́kànlélọ́ọ̀kúlò. حببني إلى زوجي اللهم يا مصرف القلوب صرف قلب زوجي صرف قلب زوجي إليك sòtọ́ máa ń bẹ lọ́n bẹ́ẹ̀ pẹ̀lú òkú ọlọ́ àdúrà rẹ̀ ọgbà wọlọ́ wọlọ́ba tó máa ń darí ọkàn darí ọkàn ọkọ mi lọ síbi kó nífẹ̀ẹ́ mi wọlọ́ wọlọ́ba tó máa ń darí ọkàn darí ọkàn ọkọ mi wá sọ́dọ̀ eléyìí ju gbogbo oògùn òfò tó ọmọ wa lọlọ oògùn àdánù nípa ọlọmọ hàǹtú kan kọ ọmọ gbégbékúgbé fún wa àlùkẹ́yì wọ́n bí ànábì Musa ọmọ wa mú ọmọ wa mú ọsọ ọsọ alukurani dàgbò lọmọ wa wọn mú kóńgò kóńgò àbá omi ò tún fi para ọkọ sọ pé kí ni ń rún lálẹ́ <laughs> eléyìí jẹ kó ti ṣe jẹ mẹ o ẹni tó bá ti ṣubú sínú àṣìṣe kó túbà o mẹ́díkàlì wọ́n á sọ pé léwu because nínú medicine wọn ò sì ṣèwádìí jìnlẹ̀ lórí pé nǹkan yẹn àwọn nǹkan táwọn obìnrin máa ń lò yẹn pàápàá tá máa ń rọ sábẹ́ wọn nínú àwọn oògùn òfò yẹn wọn ò sì ṣèwádìí mọ̀ yìí pé kò léwu torí pé ó ti ṣẹlẹ̀ sáwọn obìnrin mí báyìí nìyí. wípé kíní yẹn padà wá àwọn àrùn oríṣiríṣi nínú abẹ́ tó títí dé àpò òbí wọ́n tó mu wọ́n ní kò dúró lórí rẹ̀ lásán tún mọ́kọ wọ́n ní ẹlòmíì ò tún dúró lórí ọkọ ó tún mú àwọn orogún tó fẹ́ sàtì tẹ̀rí kọ́ sàtì wọn tààràtà ńgbà tó sàtìra rẹ̀ ó tún sàsọkọ ó tún sàsọ̀rọ̀ wọn àdìgbò ń pààrọ̀ tuntun. gbogbo ntọkọ wa rí tó fi fẹ́ràn rẹ̀ ó kórìíra rẹ̀ jù bẹ́ẹ̀ lọ àárẹ̀ òfin akó mẹ́ torí ẹ ẹni tó bá rojú ní máa wá ìrojú káyọ̀ ẹ jẹ́ akọ àwọn ọmọ alẹ́ kọ̀ báwo ló ti lè gbélé ọkọ kí ló lè ṣe tọkọ ó fi máa fẹ́ràn rẹ̀ àwọn àwa wo ló léwu tọkọ ó fi máa kórìíra rẹ̀ tí ìwà rí àti mímójútẹ́sí tí ọ̀rọ̀ amúkọkọ̀ ló nífẹ̀ẹ́ rẹ̀ kò sóògùn náà láyé tó lè jẹ́ kọ́kọ́ onífẹ̀ẹ́ rẹ̀ nítorí yóò ti sẹ́sẹ́jú kàní yọ̀wọ́ agbátí ẹjẹ́ fún gbogbo ọjọ́ ayé o tó yẹ ọjọ́ bó ti ṣe jẹ́ kọ́lọ́mọdà lè wá rú kọ́lọ́dé ká lè máa ṣe tọ́ da àwọn aburú àti àìdá tó kúnlẹ̀ ayé yìí kọ́lọ́mbà wa ká wọn kú kọ́lọ́mbà wa ká wọn kú ọlọ́nkó kùtà báwọn ẹni tí ń tàtàkùtà ọlọ́nkó kùtà báwọn ẹni tí ń tàtàkùtà àwọn ẹni tí ń rárá kura bá bá mówó débẹ̀ má jẹ́ ọlọ́mọdé wọn ò rí àbámbárí ìrajì ọjà bọ́ wọn tó délé tó gbogbo ẹ̀ lọ́lọ́run bá lè sè tí wọ́n bá sì wà lọ lò tó ọ̀sà gidi méjì ó ti tẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la